àdúrà. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó jẹ́ kó ṣeé ṣe fún èmi àti ìwọ láti wà ní ibí láàárọ̀ yìí ẹ jẹ́ ká yìn lógo ọba tó pa wá mọ́ láti ìjẹjọ títí di ìsìn àdúrà ọpẹ́ ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára jésù ayérayé ọlọ́run ìyanu agbé ọ̀gá àjíǹde àti ìyá yan adúpẹ́ fún ojú rere àti àánú adúpẹ́ nítorí pé ó pa wá mọ́ láti ìjẹjọ títí di ìsìn olúwa gba ọpẹ́ wa ayérayé nú àwọn ọ̀run gba wa bàbá gba ọpẹ́ ọmọ gba ọpẹ́ ẹ̀mí mọ́ gba ọpẹ́ wa ọlọ́run ìsírẹ́lì gba ọpẹ́ wa ní gbogbo ọ̀nà olúwa gba ọpẹ́ wa àyìn ológo àmọ́ òrèrè olúwa o ṣeun ayérayé o ṣeun ọba àwọn ọba o ṣeun kìnìún ẹ̀yà júdà o ṣeun alágbára ńlá o ṣeun ọlọ́run gba ọpẹ́ wa ayérayé gba ẹ̀yìn wa jésù olúwa wa jésù olúwa wa ẹ jẹ́ ká tún dúpẹ́ fún ọlọ́run lọ́wọ́ ọlọ́run fún ìwọlé fún ìjáde wa àwa náà à ń gbọ́ news ọ̀nà tí àwọn ẹlòmíràn ń rìn tó ń ṣègbè ibẹ̀ làwa ń rìn tá à yan fada bíbélì sọ fún wa ó ní kì í ṣe nípa ipá tàbí agbára àánú la rí gbà ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ìwọlé àti ìjáde wa tó jẹ́ ti àlàáfíà ọba tí ò jẹ́ kán pé phone call wípé ẹ lọ gbé ẹ lọ bá ní hospital tàbí kán lọ bá ní morgue ọba tí ò jẹ́ ká lójú ẹkún tí ò ká lẹ́rẹ̀kẹ́ ó àdúrà ọpẹ́ ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ayérayé agbé ọ̀gá ọlọ́run ìsírẹ́lì àyàn ológo fún ìpamọ́ fún ààbò fún ojú rere àti àánú àdúpẹ́ nítorí tí ìwọlé wa àti ìjáde wa ó jẹ́ ti àlàáfíà ẹgbẹ́ ìdìgbàdìgbà ó dé hospital ogun nine one one ò jẹ́ kó jẹ́ tiwa ayérayé agbé ọ̀gá ṣe ọlọ́ba olúwo ṣeun ọlọ́run ìsírẹ́lì ò ṣe ọba àwọn ọba ò ṣe ọlọ́run ìsírẹ́lì ò ṣe ayérayé inú àwọn ọ̀run ò ṣeun ọlọ́run ò ṣeun adúpẹ́ àyàn agbé ọ̀gá àṣẹ ọlọ́ba jésù olúwa wa psalm thirty four nineteen ó ní púpọ̀ ní ìpọ́njú àwọn olódodo ó ní ṣùgbọ́n ọlọ́run gbà wọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lóòótọ́ a lè máa la àwọn nǹkan kọjá ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run gbà wá gbogbo ogun tó ń dìde sí wa pé ọlọ́run bá wa ṣe àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ìjẹ́sí ayérayé o ṣeun bí ogun tilẹ̀ ń dìde adúpẹ́ nítorí pé o jẹ́ àṣà àti àpáta wa ayérayé o ṣe ọba àwọn ọba o ṣe ní gbogbo ọ̀nà o ṣe ayérayé agbé ọ̀gá o jẹ́ kógun kó borí wa ọlọ́run o ṣeun o ń gbà wá o ń kó wa yọ ọlọ́run o ṣe ayérayé o ṣeun o jẹ́ káyé bèrè pé ọlọ́run wà dà ọlọ́run ìsírẹ́lì o ṣe ọba àwọn ọba o ṣeun ayérayé o ṣeun ọlọ́run agbé ọ̀gá olúwa gba ọpẹ́ wa ní orúkọ jésù olúwa gba ẹ̀yìn wa ní orúkọ jésù olúwa gba ọpẹ́ wa ò jẹ́ ká rógun ẹ̀wọ̀n ayérayé o ṣe ọba àwọn ọba o ṣeun ayérayé o ṣeun ò jẹ́ kán kó bá wa ò jẹ́ kán kó káwa náà kó bá èèyàn ò jẹ́ ká jọ ẹni tán wá ò mọ́ wa ah, ayérayé o ṣe o ọba àwọn ọba o ṣe ò jẹ́ alégún rógun ẹjọ́ ọlọ́run o ṣeun ọba àwọn ọba o ṣeun jésù olúwa wa ẹ jẹ́ ká wá dúpẹ́ lórí àwọn ọmọ wa ẹ ká dúpẹ́ lórí àwọn ẹbí wa pàápàá àwọn ọmọ wa tó wà ní Amẹ́ríkà ń bì bá a ṣe mọ̀ wípé a gbọ́dọ̀ nọmọ wọ́n ní kán má bá wọn wí ṣùgbọ́n wọ́n ṣí ilẹ̀kùn ẹ̀wọ̀n sílẹ̀ fún wọn ṣùgbọ́n ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run bá wa ń tọ́ àwọn ọmọ wa àwọn ọmọ wa ò ya ọmọkọ́mọ àwọn ọmọ wa wọn ò máa rìn káàkiri wọn ò sí lọ́gbà ẹ̀wọ̀n àrógun ẹjọ́ àrógun wàhálà lórí àwọn ọmọ àdúrà ọpẹ́ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára Jésù ayérayé Ọlọ́run yẹn agbé ọ̀gá lórí àwọn ọmọ tó fún wa wípé wọ́n ìwọ ọlọ́run ló ń bá wa tọ́ wọn adúpẹ́ nítorí pé wọ́n ń gbọ́rọ̀ sí wa lẹ́nu ayérayé adúpẹ́ adúpẹ́ nítorí pé o fi ìbẹ̀rù rẹ o fi sí wọn lọ́kàn olúwa o ṣeun adúpẹ́ àrógun wàhálà àrógun ẹjọ́ àrógun ìdààmú lórí àwọn ọmọ wa ayérayé náà àwọn ọ̀run o ṣe àpáta Ísírẹ́lì o ṣe ọlọ́run o ṣeun ọba àwọn ọba o ṣeun ọlọ́run o ṣe ayérayé o ṣeun olúwa o ṣeun àjíǹde àtìyè o ṣe ọlọ́run á gbé ọ̀gá ọlọ́run á rẹ o ó ṣe ọlọ́run wa jésù olúwa wa ẹ jẹ́ ká wá dúpẹ́ lórí ìjọ ọlọ́run àlàyé torí bíbélì wípé lórí àpáta mi ni èmi ó kọ́ ìjọ mi wípé ogun ọ̀run àpáàdì kì yóò borí rẹ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní ti ìjọ yìí a gbọ́ ìròyìn búburú nítorí àárín nǹkan tó ń lọ nígboro à ń gbọ́ oríṣiríṣi nípa ti àwọn ìjọ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ẹni tí ọlọ́run gbé ìran yìí lé lọ́wọ́ ó jẹ́ àwòkọ́ṣe rere wọn sì wá darí ẹ jẹ́ ká yin ọlọ́run ká gbé ọlọ́run ga ní orúkọ jésù orúkọ jésù ayérayé ọlọ́run yàrá adúpẹ́ lórí dágundúró adúpẹ́ nítorí pé ìwọ ọlọ́run ló ń jọba adúpẹ́ nítorí pé ìwọ ló ń darí ìjọ ayérayé o ṣeun adúpẹ́ lórí bàbá wa tí ọlọ́run ń lò adúpẹ́ nítorí pé òun kọ́ wọn ò jẹ́ kán tí wàá darí ayérayé o ṣe ọba àwọn ọba o ṣeun àjíǹde àtìyẹ o ṣe alágbára ní Ísírẹ́lì o ṣeun ọlọ́run o ṣe o ayérayé agbé ọ̀gá títí láìláà máa yìn ọ́ jésù olúwa wa ẹ jẹ́ ká wá lọ sí iwájú ọlọ́run ká tọrọ ká bẹ̀rẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí bíbélì wípé ojú ẹlẹ́ṣẹ̀ kan kì yóò rí ògo ọlọ́run ó ní àwa ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí oore ọ̀fẹ́ kó máa pọ̀ sí ó ní ká má rí ó ní ṣùgbọ́n aláàánú àti olódodo ni ọlọ́run ó ṣetán láti dáríjì wá ẹ jẹ́ ká lọ sí iwájú ọlọ́run gbogbo ibi tí a ti ṣẹ̀ tí a ti mójú ògo ọlọ́run bínú nípa àìgbọ́ràn sí ìfẹ́ ọlọ́run nípa ìgbàdúrà tó nípa ìka bíbélì tó nípa àìṣedéédé nípa ìsọ̀rọ̀ ọmọnìkejì lẹ́yìn nípa pípa ènìyàn ẹlòmíràn ní mi kúkú gbébọn mi gbé àdá ṣùgbọ́n ọ̀rọ̀ ẹnu wọ́n ti fi pa èèyàn àwọn èèyàn àwọn Yorùbá dẹ̀ níbi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀ ẹ jẹ́ ká lọ síwájú Ọlọ́run ká ba burúburú ká tẹrí ọkàn wa bá ní gbogbo ọ̀nà tí a ti ṣẹ̀ tí a ti mú ojú ògo rẹ̀ bínú wípé kí ọlọ́run kó dáríjì wá àdúrà. jésù olúwa wa ẹ jẹ́ ká sọ fún ọlọ́run pé kí ọlọ́run kó ṣàánú fún wa ó ní èmi ó ṣàánú fún àwọn tí èmi ó ṣàánú fún nínú àwọn tí ọlọ́run yóò ṣàánú fún ẹ ká sọ fún ọlọ́run ọlọ́run ṣàánú fún mi ọlọ́run gbà mí bàbá ṣe ń gbàdúrà yìí lẹ́jẹ́ ká máa rántí àwọn ọmọ wa ká máa rántí ọkọ ká máa rántí aya àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ayérayé ọlọ́run ìyanu olúwa ṣàánú fún mi nínú ìlú olúwa ṣàánú fún mi ayérayé ṣàánú fún mi àánú ìwọ ọlọ́run ni mò ń fẹ́ àánú ṣògo lórí ìdájọ́ lórúkọ Jésù Olúwa jẹ́ n rí àánú gbà ní gbogbo ọ̀nà níbi gbogbo tí n bá lọ Olúwa jẹ́ n rí àánú gbà ayérayé inú àwọn ọ̀run jẹ́ n rí àánú gbà àjíǹde àti èjì jẹ́ n rí àánú gbà ọba àwọn ọba jẹ́ n rí àánú gbà ọlọ́run Ísírẹ́lì jẹ́ n rí àánú gbà Jésù Olúwa Jésù Olúwa wa ẹ ká máa ṣe àmì nítorí àmì ni ìdáhùn sí àdúrà ẹ ká fi prógrámù yìí ká fi lé ọlọ́run lọ́wọ́ wípé kí ọlọ́run kí ó gba àkóso láti ìbẹ̀rẹ̀ títí dé òpin a ò fẹ́ rí ènìyàn ọlọ́run ni a fẹ́ rí gbogbo àwọn tí ọlọ́run yóò lò kí ọlọ́run kó ti inú wọn kó dé inú wa àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ayérayé ọlọ́run yẹn náà fi prógrámù ìnílé ọlọ́wọ́ ọlọ́run ìsírẹ́lì olúwa gba àkóso ayérayé gba àkóso nínú orin nínú ìwàásù nínú ọ̀rọ̀ ọlọ́run ohun gbogbo tá ó ṣe lénìí nínú ìdúpẹ́ olúwa àkóso ayérayé gba àkóso ọlọ́run ó ti wà níbí a fẹ́ kó ṣe bí ọba a fẹ́ kó jọba a fẹ́ kó gúnwà kó gba àkóso nínú ohun gbogbo tá ó ṣe ayérayé ó yá rìn ọ̀run bá wa sọ̀rọ̀ olúwa jẹ́ a rí ọ jẹ́ a rí ẹ ká tó lọ àdúpẹ́ nítorí pé o ti gbọ́ ògo ni fún orúkọ mímọ́ rẹ jésù olúwa wa ẹ jọ ẹ jẹ́ ká rántí orílẹ̀-èdè wa nàìjíríà jeremiah thirty two twenty seven sọ ó ní èmi ni ọlọ́run ohun gbogbo ara ẹran ó ní ǹjẹ́ nǹkan àṣòro fún mi láti ṣe bí ó ní ẹni tó bá wá àlàáfíà jerusalem yóò ṣe rere a lè jẹ́ citizen ní amẹ́ríkà ṣùgbọ́n mo fẹ́ ká mọ̀ ká jẹ́ ká rántí pé nàìjíríà láti wá ẹ jẹ́ ká sọ fún ọlọ́run ọlọ́run bójú wọlé ní nàìjíríà kò ṣàánú gbogbo ogun wàhálà ìdààmú kí ọlọ́run kó dáwọ́ ẹ̀ dúró kí ọlọ́run kó gba àkóso kí ọlọ́run kó la nàìjíríà kọjá kó tún ṣe àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ayérayé ọlọ́run ìyanu àfi orílẹ̀-èdè wa nàìjíríà lé lọ́wọ́ olúwa gba àkóso ayérayé ìṣàánú ọba àwọn ọba ṣàánú lórí orílẹ̀-èdè náà olúwa ṣàánú ọba àwọn ọba olúwa rìn ní orílẹ̀-èdè nàìjíríà olúwa rìn ayérayé ṣàánú wa ọlọ́run gbà wá ọlọ́run jọ̀wọ́ tó bá jẹ́ tẹ̀ṣẹ̀ ni ní orúkọ jésù olúwa dáríjì gbogbo ẹ̀jẹ̀ tó wọ́n ti ta sílẹ̀ tó ń ké fún ìgbẹ̀san ayérayé ó yá pa wọ́n lẹ́nu mọ́ ọlọ́run pa wọ́n lẹ́nu mọ́ olúwa gba àkóso ayérayé la nàìjíríà kọjá nàìjíríà ti wọ ọlọ́run ni ìwọ ọlọ́run ló ní nàìjíríà ní orúkọ jésù olúwa gba àkóso olúwa ṣe ìyanu jésù olúwa jésù olúwa ẹ jẹ́ ká rántí gbogbo àwọn tí wọ́n ń bọ̀ lọ́nà gbogbo àwọn tí ò ní ṣe aláìní ìbùkún tèní kí ọlọ́run kó ta wọ́n kánkán tó bá jẹ́ ilé náà wà tó ti ń wo tv ni àwọn tí wọ́n ti pe dádì torí mo rí pé lẹ́yìn ìgbà tá à ń pè wọ́n wípé a máa wá a rí i pé àwọn tán bá pè gan wọ́n máa reserve seat fún wọn wọn ò ní jẹ́ káwọn tó fẹ́ wá kán níbi jókòó ẹ jẹ́ ká sọ fún wọn àwọn tán ti pè tí wọn ò fẹ́ wá kọ́lọ́run kó ta wọ́n kánkán kí ìbùkún ọjọ́ òní kó má bàa fò wọ́n ru àdúrà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní agbára ìjẹ Jésù ayérayé Ọlọ́run ìyanu gbogbo àwọn tán ti pè páwọn ń bọ̀ Ọlọ́run táwọn jí kọ́kọ́ Olúwa mú wọn débi láyọ̀ àti àlàáfíà má jẹ́ àgbà fóun kọlì ìbànújẹ́ nípa ti ẹnikẹ́ni ayérayé rú wọn lọ́kọ̀ sókè Ọlọ́run ìfẹ́ ó yá máa mú wọn bọ̀ kankan adúpẹ́ nítorí pé o ti gbọ́ ògo ni fún orúkọ rẹ Jésù Olúwa wa jésù olúwa wa bíbélì wípé ẹ máa ra ìgbà padà ó ní torí búburú ní gbogbo ọjọ́ wípé búburú ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ tuntun tí a fẹ́ wọ̀ yìí ẹ jẹ́ ká sọ àsọtẹ́lẹ̀ rere sí i wípé nínú ọ̀sẹ̀ yìí kí ibi kó má ṣe ṣẹlẹ̀ wàhálà ìdààmú kó má ṣe ṣẹlẹ̀ ká má ṣe gba phone call ìbànújẹ́ lórí ọmọdé lórí uh, uh, àgbàlagbà lórí ọmọ lórí ọkọ lórí àwọn ẹbí wa ní nàìjíríà àti àwa tá wà níbí kí ọlọ́run kó ṣe ọ̀sẹ̀ yìí kó ṣe ní ti àlàáfíà àdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ìjẹ jésù ayérayé ọlọ́run ìyanu aṣọ àsọtẹ́lẹ̀ sí ọ̀sẹ̀ rere tá a fẹ́ wọ̀ yìí ọlọ́run ísírẹ́lì olúwa ṣe ní ti àlàáfíà ọ̀sẹ̀ yìí ẹ jẹ́ ká rán ọlọ́run létí gbogbo ire wa tí ó yẹ ká ti gbà láti ọdún tó kọjá ní ọ̀sẹ̀ yìí kí ọkọ̀ jáde kárí àánú gbà ní gbogbo ọ̀nà ibi tá a ti ń wo ojú olúwa fún ìrànlọ́wọ́ kí olúwa kó gbé ìrànlọ́wọ́ dìde kí ọlọ́run kó ṣe bẹ́ẹ̀ adúpẹ́ nítorí pé ó ti gba ògo ní forúkọ mímọ́ rẹ̀ jésù olúwa wa psalm ninety one ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè àwọn òwe fún ọlọ́run pé òun lè ààbò àti ọlọ́run wa ẹni tí àwa gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà wá nínú ìkẹ́kọ̀ọ́ àwọn pẹ́ẹ́pẹ́yẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú ìyẹ́ yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni àwa ó gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ yóò ṣe àṣà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọ̀fà tí ń fò lé ọ̀sán gangan tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn ní òkùnkùn tàbí fún ìparun tí ń parun ní ọ̀sán gangan ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹgbẹ́ wa àti ẹgbàárùn ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kìkì ojú wa lè àwa ó fi máa rí láti máa fi wo àwọn èrè àwọn èèyàn búburú nítorí ohun ọlọ́run ní ṣe ààbò wa àwa ti fi ọ̀gáàgò ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lù wá bẹ́ẹ̀ ni àrùnkarùn kì yóò súnmọ́ àgọ́ wa nítorí tí òun yóò fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí wa láti pa wá ọ̀nà gbogbo wọn ó gbé wa sókè ní ọwọ́ wọn kí àwa kí ó má bàa fi ẹsẹ̀ wa gbọ́ òkúta àwa ó kọjá lórí kìnìún àti pamọ́lẹ̀ ẹgbẹ́rẹ́ kìnìún àti ejòlá ni àwa ó fẹ́ ẹsẹ̀ tẹ̀mọ́lẹ̀ nítorí tó fẹ́ ìfẹ́ rẹ̀ sí wa nítorí náà ni òun ó ṣe gbà wá àwa ó sì gbé e lékè nítorí tá a mọ orúkọ rẹ̀ òun ó pe orúkọ wa àwa ó sì dá lóhùn òun pẹ̀lú wa nínú ìpọ́njú òun ó sì gbà wá òun ó sì bọlá fún wa ẹ̀mí gígùn ni òun ó fi tẹ́ wa lọ́rùn òun ó sì fi ìgbàlà rẹ̀ hàn wá ní orúkọ Jésù ní orúkọ Jésù ayérayé Ọlọ́run ìyanu agbé ọ̀gá Olúwa gba ọpẹ́ wa àjíǹde àti ìyè àyàn olúwa gba ẹ̀yìn wa gbogbo àṣedédé wa olúwa dáríjì à ń lọ nínú ìsìn yìí olúwa máa bá wa lọ a fẹ́ kó gba gbogbo ògo lópin gbogbo ká lè yàn gbogbo èyí ni a bẹ̀bẹ̀ nípasẹ̀ jésù kristi olúwa wa. onídúró mi ẹ ṣé o onídúró wa ẹ o arúgbó ọjọ́ ò o àtinilẹ́yìn kọjúmọ́ tí ni ò ṣé gbanigbani a sọ pé ò o olùdáàbòbò ò ṣé o olùdásí ẹ̀mí ọlọ́run tó ń dá ogun dúró. bó bá jẹ́ ènìyàn ló dúró ènìyàn á ti máa kún. bó bá jẹ́ ènìyàn ló dúró ènìyàn á ti sá lọ. bó bá ṣe ènìyàn ló dúró ènìyàn á ti máa ṣeré onídùúró mi ò ṣe o ò ṣe bàbá. onídùúró mi. Ose o. ó bá jẹ́ ènìyàn ló dúró ènìyàn ti máa fún. ó bá jẹ́ ènìyàn ló dúró ènìyàn ti sá lọ. wọ́n ti sá lọ. wọ́n máa sì rèébú. èní lọ́jọ́ ìsinmi tó gbẹ̀yìn nínú oṣù kẹjọ o. onídùúró wa adúró ti ní gbọ́ngbọ́n yìí gbọ̀ngbọ̀n gbọ̀ngbọ̀n ọba tí ò dojú àdúrà tì ọ́ lórí ohun gbogbo lórí ohun gbogbo tá a ní ọlọ́run orí òkè yìí àwo ibi tí a ti bẹ̀rẹ̀ ní 2021 àwo ibi tó o bá wá dé onímọ̀jẹ̀mú ayọ̀ oní ìlérí ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ máa yẹ ìwé orin wa kan sọ wípé nípa ìfẹ́ olùgbàlà yóò ti kọ́. èyí ni ìlérí àti májẹ̀mú tó bá wà dá ojú rẹ̀ rẹ̀rẹ̀ kípadà yóò ti kọ́. tó wò wá sàn ọwọ́ rẹ o ọwọ́ olúwa tó ń ṣiṣẹ́ agbára. onídúró wa ẹ ṣé o onídúró wa ò ṣé o bó bá jẹ́ ènìyàn ló dúró ènìyàn á ti máa kún bó bá jẹ́ ènìyàn ló dúró ènìyàn á ti sá lọ bó bá ṣe ènìyàn lójú rẹ ènìyàn ti máa ṣègùn onídùúró wa ò ṣe a sọ wípé ò ṣe ó ṣe bàbá wa o ó ṣe bó bá ṣe ènìyàn lójú rẹ ènìyàn ti máa kú wọ́n máa ti sá lọ wọ́n máa ṣàròyé. onídùúró mi ò sí. síwájú nínú ìjọsìn ńgbà tá a lọ kọ orin inú ìwé ccc three seven seven ẹ jẹ́ ká fọpẹ́ fún bàbá Jehovah Olódùmarè ẹlẹ́dàá ọ̀run òun ayé tó dá wa sí dòní. láti ọ̀run ẹni mímọ́ Ísírẹ́lì kí la ò bá fi fún ọ gbẹngbẹlẹkú tó ń dá níbi tóun àkìkìtàn àyìnyìntàn Ọlọ́run mímọ́ o Ọlọ́run tó gbé ọba tí ń gbàdọ̀balẹ̀ àwọn ọba ẹ̀mí inú àwọn wòólì Ọlọ́run tó ń dá ogun dúró pápá ti rún o ọlọ́run tó gbé ikú mi ní ìṣẹ́gun ọba tó mú wa la oṣù mẹ́jọ kọjá àárín ìlú àlá gbé ọ̀gá o ọba tí ò jẹ́ kí mọ̀ ọ̀tá kó ṣẹ lórí ayé wa olúwa tí ò jẹ́ káráyé tara wa sọ̀rọ̀ òdì sóhun ó máa sọ wípé ṣèbó ń lọ sí ṣọ́ọ̀ṣì báwo ló ṣe wá jẹ́ wípé òun nìkan ni níbí máa ń ṣẹlẹ̀ sí i olúwa gbé ọ̀gá o ọlọ́run orí òkè yìí ó ṣeun ènìyàn ìbá tí gbé mi o bí kò ṣe wọ ọlọ́run tó lágbára ayé ìbá tí gbé mi o bí kò ṣe wọ ọba tó ń jà fún mi o ènìyàn ìbá ènìyàn ìbá ti dé mi mi o bí kò ṣe ìwọ. ènìyàn ìbá ti ṣe wá bó ṣe wù wọ́. bí kò bá sí ìwọ ta ni àwa ò olóòtú ọmọ àrè ayé ìbá ti gbé mi mi o olúwa bí kò ṣe wọ ọba tó ń jà fún mi. ti gbé wa mi. Ìgbà mi mi. Ooo bí kò ṣe wá Ọlọ́run tó lágbára. Olúwa tó tó tóbi. mi. Ọ̀tá Ọlọ́run wa. Bí kò bá sí ìwọ. ògo lówùúrọ̀ yìí olúwa tí ò jẹ́ kí ọ̀tá kó yọ ayọ̀ ìṣẹ́gun lórí ayé rẹ láti January títí di àkókò yìí olúwa ṣe àyàn lógo ọlọ́run orí òkè ọlọ́run tó ń gbọ́ ọlọ́run tó ń dá ogun dúró ó ṣe ọlọ́run wa. Thank you for fighting my. o ṣé olùgbèjà ọmọ orúkọ. Thank you for fighting a battle for us, Jehovah Holy Day. ṣe bẹ́ẹ̀ á sọ̀rọ̀ má yẹ èmi ni tí ń já èmi ni èmi ni má ṣe bẹ̀rù adúró ti ní gbọ̀ngbọ̀n ọlọ́run tó ń dá ogun dúró ọlọ́run tó ń gbọ́ àdúrà lórí òkè yìí olúwa tó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ rẹ̀ lọ olúwa tó pa májẹ̀mú rẹ̀ mọ́ lórí ayé wa a ọ̀gá olúwa gba ọpẹ́ wa lónìí olúwa yìn ọ́ tá a ti bẹ̀rẹ̀ láti january títí di àkókò yìí ọ̀pọ̀ ẹ̀mí ló ti sọnù. So ọ̀pọ̀ ènìyàn ló ti nù ọ̀pọ̀ ènìyàn ló fọwọ́ járí kiri olúwa yìn ọ́ olúwa yìn ọ́ olúwa gbé ọ̀gá olúwa gba ọpẹ́ wa lórí òkè yìí máa jọba lọ a ó máa yàn títí ògo ni fún orúkọ rẹ lókè ọ̀run jésù kristi agbára wa ẹ jọ kí a tó jókòó mo rọ̀ wá a ó kí hallelujah méje. ìdí tí mo ṣe sọ bẹ́ẹ̀ ni wípé nígbà tí mò ń bọ̀ ní àárọ̀ yìí níbi under bridge highway six àti elif clothing ohun tó ṣẹlẹ̀ yẹn èmi ni ò bá ṣẹlẹ̀ sí láàárọ̀ yìí. nítorí pé nígbà míì olúwa máa ń pa májẹ̀mú ẹ̀ mọ́ ibi tó yẹ kí n lọ gbà mo ti kọjá mo kàn tún tọ̀nù ni mo ní hmm, iná máa dá mi dúró mo wá lọ padà pé àbí kí n gun tó mo tún wá padà again lẹ́ẹ̀mejì ni mo tọ̀nù bí mo ṣe dé ibẹ̀ yẹn báyìí mọ́tò káà yẹn tẹ bá rí i pé van ló gbá tó fi lọ sí abẹ́ ibẹ̀ yẹn mi ìmọ̀ kan tó mú mi dúró tán fi gbá ara wọn àfi gbò lórí pole under bridge yẹn hallelujah ẹ jẹ́ ká kí hallelujah méje wípé olúwa tó ń yọ wá nínú ewu ohun tó ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ó kí hallelujah méje láti yin olúwa lógo hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ẹ ṣé ẹ jẹ́ kí a jókòó. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run lẹ́ẹ̀kan sí i tó mú wa rí sunday tó gbẹ̀yìn nínú oṣù august ọlọ́run ní májẹ̀mú ayọ̀ ọba tó pa ọ̀rọ̀ rẹ̀ mọ́ lórí ayé wa àyìn lógo fún oore ọ̀fẹ́ tó fún wa ògo ni fún orúkọ rẹ̀ ní òkè ọ̀run ààbò ọlọ́wà tó ti wà lórí wa láti bẹ̀rẹ̀ ọdún yìí jálẹ̀ ọdún yìí ní orúkọ Jésù kì yóò ká kúrò lórí ayé wa àti ní ọjọ́ ayé wa gbogbo. ẹ ìfilọ̀ wa ní òwúrọ̀ yìí àwọn committee Gideon three hundred ní ọ̀sẹ̀ tó ń bọ̀ wá fún wa ní report second quarter fún ètò kíkọ́ ilé olúwa ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ẹ jẹ́ kí gbogbo àwa tí a ti fún wọn ní fọ́ọ̀mù àtàwa tí a ti fún wọn gan pàápàá ẹ jọ kí olúwa kí ó ràn wá lọ́wọ́ àwa tá a ti dá fọ́ọ̀mù apàdé jọ jẹ́ ká dá padà fún wọn then àwa tá a ti ṣe dá olúwa ràn wá lọ́wọ́ o ẹ jẹ́ kí a máa mú májẹ̀mú wa ṣẹ olúwa pèsè fún wa lórúkọ jésù nípa ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ láti máa tẹ̀lé harris county uh, rules ẹ jọ àrọ̀ wá gbogbo àwa tí a wà lórí òkè yìí ẹ jẹ́ kí a máa wọ ìbòmú wa nígbà tí a bá ti wà nínú sáfíìsì yìí kò ń ṣe nípa ti sáfíìsì nìkan even tá a bá wà ń tà ẹ jọ̀ọ́ ká máa bomú àbọ̀ ọlọ́run á dájú lórí wa o àní farakásá lórúkọ jésù a sì máa máa maintain ẹ̀ eh, social distance wa a máa máa fi àlàfo sílẹ̀ gẹ́gẹ́ bí a ti jókòó gbogbo àwa tí a bá ti ń wá sílé ìsìn ẹ ká máa check temperature wa ká máa follow gbogbo ohun tí àwọn ọ̀ṣà bá sọ fún wa èyí tó bá ti pariwo ẹjọ́ ẹ jẹ́ ká padà sílé kò ń ṣe nítorí ohunkóhun ṣùgbọ́n nítorí pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kí torí àwọn olólùfẹ́ wa ká má bàa fi ara kó nǹkan tí ò jẹ́ ká fara kó kò mí ní pé nítorí pé ó dún ẹnìyẹn ní covid ṣùgbọ́n fún àlàáfíà ara wa ni olúwa ràn wá lọ́wọ́ gbogbo àwa tí wọ́n dẹ̀ ti gba vaccine ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ gba vaccine kò sí nǹkan kankan tó fi ń ṣèyàn ẹ jọ̀ọ́ mo rọ̀ wá ẹ jẹ́ ká lọ gba vaccine wa o àbọ̀ ọlọ́run á dájú ní orí wa lórúkọ jésù àwọn ìjọ apostolic lọ́mán usa wọ́n pè wá sí ètò ètò tí ó máa ṣẹlẹ̀ ní oṣù tó ń bọ̀ pre-convention revival tó máa bẹ̀rẹ̀ ní sunday on the nineteen títí di thursday twenty-third of september nígbà tí convention gangan fúnra rẹ̀ á bẹ̀rẹ̀ ní ọjọ́ Friday twenty four títí di Sunday twenty six of September ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sí ọkàn Olúwa dá gbogbo wa sí o lórúkọ Jésù hallelujah ẹ hallelujah ẹ̀yin Olúwa lógo a ó máa celebrate àwọn grandma wa àwọn màmá wa àti àwọn bàbá wa àwọn grandparents wa ní orí òkè yìí ní Sunday September twelve ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a máa fojú sọ́nà àwọn tó ti di grandma àti àwa tá fẹ́ di grandma a máa tap sí anointing yẹn ní ọjọ́ yẹn so ẹ jẹ́ ká múra dání láti wá celebrate wọn olúwa dá ọjọ́ náà sí fún wa àwọn màmá wa náà wọn ò ní dàgbà yà bó ti wọn kàn pẹ́ láyé tó àti àwọn bàbá ojú wọn ò ní ríbi lórúkọ Jésù wọn ò ní dohun àgbéká fún wa o lórúkọ Jésù bẹ́ẹ̀ ló ṣe máa rí hallelujah ìkan lára àwọn màmá wa Mrs Akínṣolúrẹ màmá wọn lọ pàdé Jésù wọn jẹ́ ìpè Ọlọ́run ní ọ̀sẹ̀ tó kọjá yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pè wọ́n kí a gbàdúrà fún wọn ní gbogbo ìgbà ẹ jẹ́ ká máa pè wọ́n ká sì máa bẹ̀ wọ́n wò fóònù nọ́mbà wọn ni eight three two seven four four. 2272. Again, 832 744 2272. Àbọ̀ Ọlọ́run á dájú ní orí gbogbo wa lórúkọ Jésù. Gbogbo àwọn tí wọ́n lérò láti gbé ọmọ wọlé fún child dedication. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fi sí last Sunday of the month. Nítorí ìgbà yẹn la máa ń ṣe gbogbo ọpẹ́ oṣooṣù. Ẹ jẹ́ ká fi eléyìí sọ́kàn. Gbogbo àwọn ìfilọ̀ kò yí padà. Gbogbo àwọn services wa ní Sunday àti Tuesday a máa ṣe nínú gbọ̀ngàn yìí ṣùgbọ́n àwọn ìtókù a máa ṣe ní orí ìlà àti Zoom àbọ̀ Ọlọ́run á lórí wa lórúkọ Jésù bẹ́ẹ̀ ni àwọn children department wọ́n ní kí a fi tó wa létí wípé ní Sunday tó ń bọ̀ wọ́n á ṣe back to school drive through fún àwọn ọmọ wa ní aago mẹ́wàá òwúrọ̀ ẹ jọ̀ọ́ ní kété tí ẹ̀sìn bá parí ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbọ́rọ̀ Ọlọ́run ẹ jẹ́ kí mi mọ nkẹtẹ bá ní ẹni ìbéèrè ẹjọ ẹ bá rí evangelist adéwùnmí fún program yìí ọlọ́run á ràn wá lọ́wọ́ lórúkọ jésù èní ni à ń ṣe thanksgiving monthly thanksgiving wa ẹ jẹ́ kí a gbìyànjú láti múra sílẹ̀ olúwa tó pa wá mọ́ láti january títí di àkókò yìí ó jẹ́ kí a ṣe ohun tó tóbi láti fi ṣe fi ìmọ̀ oore wa hàn olúwa ràn wá lọ́wọ́ lórúkọ jésù. Lo báyìí jọ mo rọ bàbá wa dàdí orin ẹ̀dẹ́nìyẹ mo fẹ́ wá ṣe another announcement fún wa. hallelujah ohun téèyàn ní ló ń fún yàn àwọn ẹgbẹ́ ọkùnrin ní Yorùbá Christian Fellowship wọ́n ṣètò pàtàkì kan fún ọjọ́ ajé tó ń bọ̀ ní dédé aago mọ́kànlá gbogbo wa pátápátá la pè síbẹ̀ wọ́n pè ní a man on a mission a woman on a mission torí wọ́n kíyèsí wípé bí a bá wà lórílẹ̀‐èdè ẹ̀. Eh, ó yẹ kí ojú wa kó là sí àwọn àǹfààní tó wà ní ìlú yìí àkọọ́lẹ̀ fi yé wa wípé fifty five thousand ní àwọn hotels tó wà ní Amẹ́ríkà tó lórúkọ kì í ṣe bíi room parlour hotel fifty five thousand ni nínú fifty five thousand yẹn thirty twenty percent àwọn Indians lónìí wọ́n wá wò ó pé ọdún wo ní India wọ ìlú yìí wọ́n wọ̀ ìlú yìí ní bíi ogún ọdún sẹ́yìn ọdún wo ni àwa aláwọ̀ dúdú wà ní ìlú yìí five hundred years nínú fifty five thousand hotels yẹn one fifty five péré ní tàwọn dúdú ká tó bá wọn wí wípé bóyá àwọn dúdú ìlú yìí ni àwa náà ti di dú bíbá iná báyìí o ẹni ẹni tó tó tó tó ti wọ ìlú yìí tó kéré jù lẹni tó wọ ìlú yìí ní ìjẹta wọ́n fẹ́ ká ṣí wa níyè kójú wa là sáwọn àǹfààní tó yí wa ká ní ìlú yìí káwa náà lè má fi ọjọ́ alẹ́ wa máa ṣiṣẹ́ sí ni wọ́n fẹ́ kọ́ wa bí a ṣe máa ṣe ìṣúná owó wa kí owó tí awọ wa máa kájú ìlú tó sì máa ṣẹ́kù ó yẹ ká ní àjẹṣẹ́kù mo sọ níjẹjọ wípé bíbélì sọ wípé ọkùnrin àti obìnrin rere á fi ogún sílẹ̀ fún ọmọ kìí ṣe ọmọ nìkan ṣo ọmọ ọmọ gbogbo àlàyé yẹn náà máa ṣe fún wa ehun tí a ní ó tó wa bàbá mọ̀ ọ́ lò what you have is enough if only you can think enough ìkan nínú àwọn ọmọ wa ń bọ̀ láti Dallas láti wá dá wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni àwa náà máa sọ àwọn ìrírí wa ẹ jọ ẹ jẹ́ kí ẹsẹ̀ wa kó pé atọ́kùnrin àti obìnrin ẹ mú àwọn ọmọ wa wá àwọn tó wà nídìí ètò àwọn ọmọ wẹ́wẹ́ evangelist sọ pé adéwùmí àti dikin joel fárẹ̀mí wọ́n ti pín kóló fún àwọn ọmọ wa wọ́n ti ń kọ́ bí wọ́n ṣe ń tọ́jú owó gbogbo coins tèmi bá ń gbà pàrọ̀ àti àti bá gbà mo máa ń kó sí. Si ọjọ́ kan lèmi àti grandchildren mi la lọ bank nígbà sixtieth birthday grandma a lọ bank ó tó bí ọgbọ̀n ìṣẹ́jú ó fẹ́ẹ̀ tó wákàtí kankan tó ka owó wa kékeré ìjẹ̀bú owó ni wọ́n ka owó yẹn gbogbo owó tí wọ́n kà pátápátá ó jẹ́ four hundred and eighty two dollar wọ́n wá kà sínú envelope wọ́n fi fún grandma happy birthday adituntu nǹkan náà mi ìjọ fún seventieth birthday tèmi mo ń kọ́ wọn bí wọ́n ṣe ń tọ́jú owó ta ló lè rò pé coins lè pọ̀ tó tó yẹn ẹ jọ ẹ wá o ẹ jẹ́ kẹsẹ̀ wá pé ní dédé aago mọ́kànlá ní ọjọ́ ajé labour day lọ́jọ́ yẹn àwa fẹ́ pè ní favour day ọlọ́run nìkan ṣe ló ń yí labour sí favour lágbára ọlọ́run lágbára ọlọ́run a máa sọ àwọn àṣírí iléeṣẹ́ kéékèèké téèyàn lè dálẹ̀ ní ìlú yìí tí ẹ bá kọ iye àwọn Nigerians àti àwa dúdú tí a wà ní àwa Nigerians tí a wà ní Houston yìí ó tó ká gbà wípé ẹ market ni wa lọ́tọ̀ ẹ wo ẹ wo ẹ wo àwọn Africans wípé tó bá àwọn tó ń wé gèlè ló mọ oye tí wọ́n ń pa Olúwa gbàdúrà wa lórúkọ Jésù. mo ti gbé sí i Ẹ hallelujah. Ẹ hallelujah. Ẹyin Olúwa lógo. Olúwa ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. Ní báyìí a máa mú ọrẹ àti ìdá mẹ́wàá wá wá. Jẹ́ àpalẹ̀mọ́ ọrẹ wa. Tá a bá ti ṣe tán, ẹ hallelujah mo rọ̀ wá ẹ jẹ́ ká dìde ẹ jẹ́ kí a máa bá ọ̀rẹ́ rẹ yẹn sọ̀rọ̀ kí a máa rán ọ̀rẹ́ yẹn níṣẹ́ gbogbo ohun tí a fẹ́ kí ọ̀rẹ́ yẹn kó ṣe ibi tí a fẹ́ kó dé kí olúwa kó bù sí àpò wa kó bùkún fún wa ìtókù ká má fi wà àìsàn ká má fi ṣe ẹjọ́ àgbàná kó má wọ inú owó náà iṣẹ́ kó má ṣe bọ́ lọ́wọ́ wa ní orúkọ Jésù Kristi olúwa wa a máa fi jó orin àti ayọ̀ mú wa wá. gbéga mo gbéga mo gbéga àwa gbéga mo gbéga mo gbéga ọba onílé ayọ̀ mo gbéga. mo gbé ga mo gbé ga olúwa o ṣeun ọba àwọn ọba o o ṣeun ọba onílé ayọ̀ mo ọba ẹlẹ́rù ní ìyìn mo gbé ga mo mo gbé mo gbé mo gbé tí mo wà láyé. èmi ayé bàbá. níwọ̀n ìgbà tí mo wà láyé. èmi ayé bàbá. ẹni tí ò yín bàbá. òkú kẹlẹ́fẹ́. olówó bò yín bàbá o. òkú kẹlẹ́fẹ́. ee ọba oní. ṣe àrí àánú gbà ó ṣe àrí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn lórí àánú gbà ó ṣe àrí àánú gbà àrí àánú gbà ó torí kì í ṣe gbogbo ènìyàn lórí lórí ọmọ àríyànúgbà lórí ẹbí àríyànúgbà torí kìí ṣe gbogbo ènìyàn lórí ànúgbà ó ṣe bàbá. torí ọlọ́run mọ́ra o. ọlọ́run ìyanu fún ètò òṣèlú òwúrọ̀ yòókù ní forúkọ rẹ a gbé ọ̀gá lórúkọ jésù olúwàgbà àyìn àtọ́pẹ́ wa lórúkọ jésù olúwàgbà pẹ́ kó wa gbogbo ọrẹ tí a mú wá àti ìdámẹ́wàá lówùrọ̀ yìí lórúkọ jésù lájọ́ kò ṣe tẹ́wọ́ gbà gbogbo àwọn ènìyàn náà tó mú wọn wá lórúkọ jésù jẹ́ ká ṣe tẹ́wọ́ gbà iṣẹ́ wa májò oníṣẹ́ mọ́ wa lọ́wọ́ owó wa májò dàrú iṣẹ́ májò bàjẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni gbogbo àwọn tẹ̀mí fẹ́ tó ṣàlàyé fún ti òwúrọ̀ yìí lórúkọ jésù náà ní ọ̀sẹ̀ yìí olú àbùkún wa lápọ̀lọpọ̀ kálí ráyọ̀ àti òròfẹ́ wà ní ọjọ́ mẹ́jọ yìí ní ògo ní forúkọ ìmọ̀ rẹ jẹ́ àwọn ọrẹ àti ìdámẹ́wàá àti gbogbo owó náà ní gbogbo tí a ti mọ̀ wá níhìn àti tó fi ránṣẹ́ lórí ẹ̀rọ abẹ́ọ̀kọ́ dáwọlé fún tẹ̀síwájú iṣẹ́ hallelujah ẹ jẹ́ kí a jókòó a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tí olúwa ń ṣe láàrin wa ọba tó ń gbọ́ àdúrà ògo ni forúkọ rẹ̀ olúwa ṣe ìyanu láàrin wa láàrin ọ̀sẹ̀ yìí òun màmá wa Dickness Badero olúwa ṣílẹ̀kùn fún àwọn ọmọ wọn àti ọmọ ọmọ wọn sì dé sí ìlú yìí láyọ̀ àti àlàáfíà tó náà fi tọ̀wọ̀tọ̀wọ̀ rọ àwọn ẹbí yìí kí wọ́n dè dúró kí a lè kí wọ́n káàbọ̀ àfi hallelujah mẹ́ta kí wọ́n káàbọ̀ sí àárín wa ọmọ wọn náà nìyí then àwọn ọmọ ọmọ ọmọ náà ni wọ́n lẹ́rìí wọ̀nyẹn. àwọn ìwà dúró hallelujah mẹ́ta láti yin olúwa lógo fún ètò olúwa ṣe láàrin wa yìí o hallelujah mẹ́ta o hallelujah hallelujah hallelujah ẹ̀yin jésù lógo ògo fọlọ́dúnmáre kábíyèsí o ẹ káàbọ̀ ìlú yìí àtúnyìnlá lórúkọ jésù ẹ àwọn àmì ẹ nínú ìdúpẹ́ wọn ní ọ̀rọ̀ ẹ̀rí àti forúkọ wọn síbẹ̀ so kí olúwa kó gba ọ̀rọ̀ ẹ̀bọ pẹ́ gbogbo wa gbogbo tó lukúlùkù wa ti ń wojú olúwa fún rere lórúkọ jésù olúwa yóò dá wa lóhùn ẹ ṣé scripture. ẹ̀kẹ́ hallelujah àṣàyàn ọ̀rọ̀ ọlọ́run tí a yàn fún ìsìn pàtàkì ti òní òun láòrè nínú ìwé ìyìnrere ti johannu orí kọkànlá láti ẹsẹ̀ kejìdínlógójì títí dé ìkẹrìnléní ogójì Gospel according to St. John chapter eleven from verse thirty-eight through forty-four I'll read. Nígbà náà ni Jésù tún kérora nínú ara rẹ̀ ó wá sí ibojì ó sì jẹ́ ihò a sì gbé òkúta lé ẹnu rẹ̀ Jésù wí pé ẹ gbé òkúta náà kúrò màtá arábìnrin ẹni tí ó kú náà wí fún un pé olúwa ó ti ń rùn nísinsìnyí nítorí pé ó di ijọ́ mẹ́rin tí ó ti kú jésù wí fún pé èmi kò ti wí fún ọ pé bí ìwọ bá gbàgbọ́ ìwọ ó rí ògo ọlọ́run nígbà náà ni wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti èmi èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi ní ìgbà gbogbo ṣùgbọ́n nítorí ìjọ ènìyàn tí ó dúró yìí ni mo ṣe wí kí wọn kí ó lè gbàgbọ́ pé ìwọ lè rán mi nígbà náà ó sì ti nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó kígbe lé ohùn rárá pé Lásárù jáde wá ẹni tó kú náà sì jáde wá. Si tí a fi aṣọ òkú dì tọwọ́tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wí fún wọn pé ẹ tú u ẹ sì jẹ́ kí ó máa lọ báyìí ní adánudúró nu kíkà ọlọ́run náà kó lu sí kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlá ẹ̀mí wa. èmi ni ọlọ́run ìyanu yín èmi ò sì yí padà. mo ti mú yín la oṣù kẹjọ kọjá. mo sì mo sì ti tuntun mọ́ wọnú oṣù kẹsàn-án. ó oh, oṣù yìí oṣù ayọ̀ ni fún yín oṣù àlàáfíà ni fún yín gbogbo ohun tó dàbí ṣùgbọ́n ní oṣù tó kọjá ó di ẹ̀rí ní oṣù ọlọ́run ìyanu ni mí oṣù tuntun tó ń bọ̀ yìí oṣù tí ẹ máa fi rí wọnú ìyanu ni. ìyanu náà yóò pọ̀ yé <laughs> hmm. tí ẹnu ò ní lè sọ tán. <laughs> mo ṣílẹ̀kùn ìyanu náà sílẹ̀ fún gbogbo yín lórí òkè yìí I ìwòsàn. èmi fi mo fi yí yín ká. ohunkóhun tí tó àìsàn ní àgọ́ ara ẹnikẹ́ni. ẹ̀jẹ̀ mi tí mo ta sílẹ̀ ní Calvary yé. Yeah. bẹ́sẹ̀ ń wọnú lẹ́yìn ẹ pé ẹ̀jẹ̀ náà dé ẹ pé ẹ̀jẹ̀ mi. èmi yóò sì mú àìsàn náà kúrò. bí ẹ ṣe ń wọnú oṣù tuntun yìí lọ. ẹ má gbàgbé ẹ̀jẹ̀ yìí. tẹ bá jí ẹ pé ẹ̀jẹ̀ mi tẹ bá ń jáde ẹ pé ẹ̀jẹ̀ mi tẹ bá ń lọ sílé ẹ pé ẹ̀jẹ̀ mi èmi yóò mọ ọdẹ ààbò yí yín ká pẹ̀lú ẹ̀jẹ̀ mi. lórí òkè yìí yóò yà yín lẹ́nu. ogun kógun kò ní borí yín lórí òkè yìí. sọ tẹ́lẹ̀ pé lórí òkè yìí inú mi ń dùn sí yín bí ẹ ṣe ń yìn mí bí ẹ ṣe ń ṣe ìfẹ́ mi èmi yóò sì máa gbé láàrin yín yé olúwa lọ́rùn agbórúkọ yín ga ọlọ́run mímọ́ alágbára ńlá gba ìyẹn tó pẹ́ wa a dúpẹ́ fún ọ̀rọ̀ ìyè tí ẹ̀yin olúwa rán sí wa a dúpẹ́ pé ẹ tan ìmọ́lẹ̀ sí oṣù tó ń bọ̀ fún wa ẹ fún wa ní ohun tá a fi jagun ṣẹ́gun ẹ̀jẹ̀ yín ọlọ́run gba ìyẹn tó pẹ́ wa gbogbo èyí ẹ sọ yìí nígbà tí a bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ẹ̀ lórúkọ jésù bàbá wa tí ń bẹ ẹ̀mí mímọ́ fúnra yín ẹ tú sílẹ̀ fún wa kó lè yé wa ká lè mú lò òun bàbá wa tí ẹ sì ti lò lórúkọ Jésù Kristi mo gbàdúrà ẹ̀mí mímọ́ iná ẹ̀mí mímọ́ nínú ayé wọn jẹ́ kí máa jó sí ìran wọn mọ́jọ́ di bàìbàì ní orúkọ Jésù Kristi olúwa wa. láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run mo rọ̀ wá ẹ jẹ́ kí a palẹ̀ ọkàn wa mọ́ àwa tá a wà níhìn yìí àtàwa tá a ń wò wá lórí ẹ̀rọ fọ́nrán onírúurú gbogbo kí a sì kó gègé ká mú gègé wa àti bélé wa láti kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ mo gbàdúrà pẹ̀lú orúkọ Jésù ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa yóò mú wa ṣe rere jẹ́ ayọ̀ mi láti gbé Olúwa ga pàápàá jù láti pe òun ìránṣẹ́ Ọlọ́run alàgbà Ebenezer Adénípẹ̀kun láti fẹ̀rẹ̀ Ọlọ́run bá wa ẹ jẹ́ kí a gbé Jésù ga ìbọn lórí òkè yìí mo sì gbàdúrà pé Olúwa yóò bùkún wa nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. ké hallelujah dúpẹ́ lọ́wọ́ ọlọ́run alààyè ọba tí ó kà mí mọ́ àwọn alààyè dúpẹ́ lọ́wọ́ bàbá mi fún ìtọ́jú wọn àti ìtọ́ni wọn àti ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ mi bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ìgbìmọ̀ tó ń ṣe ìṣàkóso harvest fund ministry fún àǹfààní ńlá tí wọ́n fún mi yìí ẹ̀pẹ́ fún wa ní orúkọ Jésù ẹ bá mi ka ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkànléní ogójì John eleven forty one. nígbà náà ni <clears throat> wọ́n gbé òkúta náà kúrò níbi tí a gbé tẹ́ òkú náà sí jésù sì gbé ojú rẹ̀ sókè ó sì wí bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ nítorí tí ìwọ gbọ́ ti mi. jẹ́ kí a gbàdúrà bàbá wa tí ń bẹ ní ọ̀run àwọn láti lọ gbọ́ ọ̀rọ̀ rẹ mo yẹ̀ bá sí ẹ̀gbẹ́ kan mo sì pẹ́ ẹ̀mí mọ́ pé kó gba iṣẹ́ yìí ṣe ẹ̀mí mọ́ bá wa sọ̀rọ̀ bí mo ti dúró ní ìdúró ènìyàn tí a lè fojú rí ẹ̀mọ́ wá gbé mi wọ̀ tí inú mi bá àwọn ènìyàn sọ̀rọ̀ níparí iṣẹ́ ìrànṣẹ́ yìí kí orúkọ kújà ìlógo ní orúkọ Jésù Kristi Olúwa wa. ìgbàgbọ́ àti wọ́n ti fún mi ní wàásù ní ìparí oṣù máa ń wò pé láti ti fún mi sí spotlight ìwàásù ìparí oṣù tí ó jẹ́ ìdúpẹ́ wà fún àwọn ìránṣẹ́ Ọlọ́run tó lámìlaka kì í ṣe fọmọ kékeré irú wa yìí ṣùgbọ́n tó bá ti rán ọmọ kékeré níṣẹ́ ọmọ kékeré nígbàgbọ́ pé àwọn tó ràn níṣẹ́ wọ́n wà lẹ́yìn òun tí wọ́n ń ti òun lẹ́yìn hallelujah ọlọ́run sì ń ti wà lẹ́yìn pàápàá ní oṣù yìí a ti ń sọ̀rọ̀ nípa mímọ̀ ohun tí a ń pè ní oore ọ̀fẹ́ dádì ti ṣàlàyé tó pọ̀ lórí ẹ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run tó ń lámìkalaka ti ti ṣàlàyé lórí ẹ̀ bí ẹ bá wá ní kí ọmọ kékeré kó wá ṣe ti ìparí oṣù iṣẹ́ kékeré náà fún ṣe kókàn ṣe sọ́márì ni hallelujah àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lénìí kí ló ní ṣe pẹ̀lú oore ọ̀fẹ́ ní inú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkeje Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkeje pé ní gbogbo ìgbà tí ti ń bọ̀ kí ó bàa lè fi ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tí ó pọ̀ rékọjá hàn nínú ìṣeun rẹ̀ sí wa nínú Kristi Jésù. hallelujah lẹ́yìn ìgbà tí Jésù gbà wá là nítorí a bí wa nípa ti ẹ̀ṣẹ̀ ohun tí ó tọ́ sí wa ní ikú ayérayé lẹ́yìn ìgbà tí Jésù rà wá padà tán ó mú wa kúrò ní ọ̀nà ìparun ó fi wá sí ọ̀nà ìyè kò wá dúró níbẹ̀ nìkan lẹ́yìn ìgbà tó fi wá sí ọ̀nà ìyè ó wá ṣe ìlérí fún wa pé òun ní oore ọ̀fẹ́ tí ó ré kọjá ó ní ọrọ̀ oore ọ̀fẹ́ tá à ń sọ yìí oore ọ̀fẹ́ tó ní ọrọ̀ nínú ni ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tó ré kọjá ó tún wá fi fún wa bí a bá sọ pé ọrọ̀ oore ọ̀fẹ́ èyí ni pé oore ọ̀fẹ́ ni ó ní ọrọ̀ nínú oore ọ̀fẹ́ tí ó ní ohun gbogbo tí a lè máa béèrè tó ní ohun gbogbo tí a lè máa wá tó ní ohun gbogbo tí a nílò exceeding grace ló pé ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tó ré kọjá nínú Jésù Kristi ló fi fún wa ó la lẹ́yìn ìgbà tó mú wa kó ọ̀nà ìparun tán ó wá lànà sílẹ̀ fún ọrọ̀ oore ọ̀fẹ́ tó ré kọjá ṣùgbọ́n ọrọ̀ oore ọ̀fẹ́ tó ré kọjá yìí ó là á sílẹ̀ fún wa ó ti fi ṣe open check fún wa ó wá retí kí a wá mú kélé kálàmú wa ká kọ oye tí a fẹ́ sórí check náà òun kọ́ ló mọ́ bá wa kọ́ ó ti fún wa ní blank check ó ti fún wa ní kálàmú ó ní ká kọ ohun tí a bá fẹ́ sórí check ká lọ gbà á òun kọ́ ló mọ́ bá wa ṣe yẹn ó ti fi àyè sílẹ̀ fún ọ̀pọ̀ ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tó ré kọjá nínú Jésù Kristo ti sílẹ̀ fún wa ó ń retí ká lọ mú oore ká lọ mú ní oore ọ̀fẹ́ ni ká lọ mú ohun tí a fẹ́ bí a bá mú ohun tí a fẹ́ ọ̀nà wo ni à ń gbà nínú àwọn bàbá tó ti bá a sọ̀rọ̀ àti màmá tó bá a sọ̀rọ̀ sí lẹ́yìn nínú oṣù yìí wọ́n ti sọ̀nà tí a fi ń wọ inú oore ọ̀fẹ́ ni lọ lówùúrọ̀ yìí ẹ̀mí ló fẹ́ bá a sọ̀rọ̀ ọ̀nà mìíràn tí a fi ń wọ inú oore ọ̀fẹ́ ọ̀nà wo mìíràn wo ni a fi ń wọ inú oore ọ̀fẹ́ òun ni a ti kà fún wa nínú ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkànlélógún ní apá tó gbẹ̀yìn rẹ̀ Jésù sì wí pé rámi kà á Jésù gbé ojú ẹ̀ sókè Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkọkànléní ogójì apá tó gbẹ̀yìn Jésù gbé ojú ẹ̀ sókè. ó sì wí pé bàbá mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí tí ìwọ gbọ́ ti èmi. hallelujah àwa dúpẹ́ lówùúrọ̀ yìí ni ọ̀nà mìíràn tí a fún wọ inú ọrọ̀ orí ọ̀fẹ́ tó ré kọjá ní ìdúpẹ́ òun ni ẹ̀mí ọlọ́fẹ́ sọ fún wa ní òwúrọ̀ yìí pé ọ̀nà mìíràn tí a fi lè wọnú ọrọ̀ orí ọ̀fẹ́ tó ré kọjá ní ìdúpẹ́ Jésù gbé ojú rẹ̀ sókè ó wí pé bàbá mo dúpẹ́ nítorí ìwọ ti gbọ́ ti èmi èdè tí Jésù pè yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ní ẹ̀mí máa fi túmọ̀ ẹ̀ fún wa ní òwúrọ̀ yìí kí a fi lè mọ̀nà tí ọpẹ́ tó fi mú wa wọnú ọ̀pọ̀ orí ọ̀fẹ́ èdè tí Jésù pè yìí ó fi hàn lákọ̀ọ́kọ́ pé Jésù ní ìbáṣepọ̀ pẹ̀lú bàbá rẹ̀ ó wí pé bàbá mo máa ń pe dádẹ́dẹ́ yẹn ní bàbá mi adẹ́nìpẹ̀kú ni mò ń jẹ́ láti jẹ́ ọdẹ́ náà yẹn ó yé mi ó rí dáàdì náà pàápàá so ní bákan dáàdì ní bàbá mi mo mọ nǹkan tí mo sọ mi ìdẹ̀ díẹ̀ rẹ̀ sọ mi ìdẹ̀ sọ báyìí mistake mi ìdẹ̀ sọ láti flatter wọn mo mọ ohun tí mò ń sọ nítorí pé ìbáṣepọ̀ tó wà lẹ́yìn mi àti dáàdì ó ti dé gbègéle bàbá kì í ṣe bàbá wa o bàbá wa yàtọ̀ sí bàbá mi o gbogbo pásítọ̀ jẹ́ bàbá wa bàbá wa bàbá wa wàládì ṣùgbọ́n eléyìí bàbá mi ó ti dé ìbáṣepọ̀ bí a bá wọnú ọ̀pọ̀ orí ọ̀fẹ́ a gbọ́dọ̀ ní ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run nígbà náà ni à á lè pe ọlọ́run ní bàbá bí a bá pera ní onígbàgbọ́ tí a ti lè fi gbogbo ẹnu pé ọlọ́run ní bàbá a ti lè wọnú ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tó ní fún wa ó ti fún blank check mú ṣe ṣáájú jésù pe ọlọ́run ní bàbá mi mo dúpẹ́ nítorí pé ìwọ ti gbọ́ ti èmi ìwọ ti gbọ́ He was thanking God for the one he had done in the past. Ó wà níbi òkú Lásárù o. Kó tó bẹ̀rẹ̀ àdúrà, bàbá mo dúpẹ́ nítorí ìwọ ti gbọ́ ti èmi ìkíní. Ó ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ìbáṣepọ̀ tó mọ́ tó mọ́yán lórí ẹ̀ṣẹ̀. Ó ní pẹ̀lú Ọlọ́run ohun tó ń sọ ó dá lójú ó mọ̀ pé òun wà nínú ìfẹ́ ọlọ́run bàbá màmá sista bùrọ̀dá bí ò bá ìtì sínú ìfẹ́ ọlọ́run blank check tí a fi lé ọlọ́wọ́ o lè má ìtì kọ̀ọ̀kan o lè má láti kọ̀ọ̀kan sórí ẹ̀ o kò gbé lọ́wọ́ náà ni. ìkíní ó ní ìbáṣepọ̀ tó dá mọ́rán pẹ̀lú ọlọ́run ó dá lójú ó sì mọ̀ pé òun sì wà nínú ìfẹ́ ọlọ́run ló fi lè sọ pé bàbá mo dúpẹ́ nítorí ìwọ ti gbọ́ ti èmi ìkejì ó ń dúpẹ́ fún èyí tó ti ṣe sẹ́yìn lórí pé bàbá mo dúpẹ́ nítorí ìwọ ti gbọ́ he was referring to the past events he was referring to the past sources he was referring to those miracles that God had wrought through him in the time past. èyí ń kọ́ wa ní ọ̀nà mìíràn tí a ó fi máa gbàdúrà ní ìsìn pé bí a bá ń bèrè kókó lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ ká máa dúpẹ́ fún èyí tí ó ti ṣe ká tó wá gbé èyí tá a fẹ́ kó ṣe síwájú rẹ̀ jésù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tí ọlọ́run ti ti ọwọ́ rẹ̀ ṣe sẹ́yìn ìkẹta ó ń dúpẹ́ nítorí pé ó mọ̀ pé ọlọ́run wípé ọlọ́run wà ní ọ̀run ó sì ń ṣe ohun tí ó wù ú jésù mọ̀ pé ó wà ní ipa ọlọ́run láti má dá òun lóhùn tí nǹkan kan ò dẹ̀ ní í ṣẹlẹ̀ àwọn ọmọ ọlọ́run ẹ jẹ́ kí ó wà ní ọkàn wa pé bí a bá béèrè òun lọ́wọ́ ọlọ́run àwọn ohun tí ọlọ́run ti ṣe fún wa sẹ́yìn nì tó ti dáhùn nì ó wà ní ipa rẹ̀ láti má dáhùn nǹkan kò dẹ̀ ní ìṣẹ̀lẹ̀ kò yí lórúkọ padà pé kì í ṣe ọlọ́run mọ́ bí ó bá ti wá ṣe ẹ jẹ́ ká mọ̀ pé títí lálẹ́ ni a jẹ́ ní ọpẹ́ fún èyí tó ti ṣe sẹ́yìn hallelujah ó wà ní ipa ọlọ́run láti jọ̀wọ́ Jésù sílẹ̀ fún kó máa ba yí kó fi agbára rẹ̀ jí òkú Lásàrù bó bá ti lè jí pẹ̀lú agbára rẹ̀. God could have let Jesus Christ to his own resources if probably his resources could wake up Lazarus. ṣùgbọ́n nítorí pé Jésù mọ ojúbọ bí a ti ń gba nǹkan lọ́wọ́ bàbá ló ṣe pé èdè tó pè ní mo dúpẹ́ nítorí ìwọ ti gbọ́ ti èmi èyí tí ọlọ́run ti ṣe sẹ́yìn ló ń dúpẹ́ yẹn ó fẹ́ fi wọ inú ọrọ̀ ọ̀pọ̀ oore ọ̀fẹ́ tó rí kọjá hallelujah olórin wípé ó tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i ó tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i bó ti ṣe lọ́jọ́ ọjọ́ sí bó ti ṣe nígbà wọn ni bó ti ṣe lọ́jọ́ ọjọ́ sí bó ti ṣe nígbà wọn ni ó tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí i. nígbà tí a bá dúpẹ́ èyí tí ó ti ṣe a ń sọ pé a ní ìgbàgbọ́ àti ìrètí pé ó lè ṣe èyí tí a fẹ́ béèrè yìí hallelujah. bí ẹ bá wá ka ìwé Jòhánù orí ìkọkànlá ẹsẹ̀ ìkejìléní ogójì ni kí ló sọ. èmi sì ti mọ̀ pé ìwọ a máa gbọ́ ti èmi. ẹ ṣe máa ó tó the first chapter ó dúpẹ́ tó ti sẹ́yìn nítorí pé ó ní ìrètí pé yóò tún ṣe èyí tí òun fẹ́ béèrè yìí ó wá tẹ̀síwájú nínú èdè tó ń pè ní ó wí pé èmi dúpẹ́ nítorí pé ìwọ a máa gbọ́ now he's talking about the subsequent one that God cannot but do. Nígbà tí a bá ń béèrè òun lọ́wọ́ Ọlọ́run, ọ̀nà tí a fi wọnú ọ̀rọ̀ ọ̀pọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ ní ká nígbàgbọ́ pé èyí tí à ń béèrè yìí ó lè ṣe é nítorí pé ó ti ṣe nígbà tó lọ sẹ́yìn ó lè ṣe èyí tí à ń béèrè yìí èyí ni a fi mú kálàmú wa tí a fi wá kọ millions sórí chẹ́ẹ̀kì tí a wọ̀ lọ gbà. hallelujah àti wá ní òwúrọ̀ yìí láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀nà tí a fi wọ inú ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ ni à ń sọ yìí. nígbà tí Jésù pèdè yóò pé mo mo mọ̀ pé ìwọ a máa gbọ́ sí èmi Ọlọ́run wá fi ara rẹ̀ hàn ẹ bá mi ka ìwé Jòhánù ni orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹtàléníogójì àti ìkẹtàléníogójì ẹ wá kó tí ó lè. nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó kígbe ní ohùn rárá hmm. lásàrù lásàrù jáde wá jáde wá ìkẹrìnléníogójì. ẹni tí ó kú náà sì jáde wá tí a fi aṣọ òkú dì tọwọ́ tẹsẹ̀ a sì fi gèlè dì í lójú jésù wí fún un pé ẹ tú ẹ sì jẹ́ kí ó máa lọ. nítorí pé jésù ti mọ ọ̀nà tí a fi ń wọnú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ọlọ́run ó ti mọ̀ ọ́ ohun tó béèrè ó jáde ó ṣẹ lẹ́yìn ìgbà tó ti sọ jésù pé mo dúpẹ́ èyí tí o ti ṣe sẹ́yìn mo nírètí pé wàá túnṣe léyìí tí mo fẹ́ béèrè yìí ó wá ké ní òun rárá lásàrù jáde wá of course ó máa jáde nítorí pé jésù ti mọ ọ̀nà tí a fi ń wọnú ọ̀rọ̀ oore ọ̀fẹ́ ó ti fi síwájú bàbá àti màmá bí a bá gba nǹkó ní ọwọ́ ọlọ́run ní òwúrọ̀ yìí ẹ jẹ́ ká multiply ọpẹ́ wa ọ̀nà tí a fi wọnú ọrọ̀ orí ọ̀fẹ́ ọlọ́run ni èyí a multiply ọpẹ́ wa bí a bá ṣe èyí òyìnbó pè kọ́kọ́ ní invoke àti àti àti fọ́tọ̀ ọwọ́ ọlọ́run kò lè ṣe ṣùgbọ́n kó dá wa lónìí nítorí pé a ti gbé ọwọ́ rẹ̀ sókè pẹ̀lú ọpẹ́ wa bí a bá gbé ọwọ́ rẹ̀ sókè pẹ̀lú ọpẹ́ wa tí a mi ọwọ́ ọlọ́run pẹ̀lú ọpẹ́ ní òwúrọ̀ yìí yóò dá ohun tí à ń béèrè nì kọjá èyí tí à ń retí. hallelujah kọjá exceeding riches is gonna do exceedingly above our expectation bí a bá wàásù fún kèfèrí àgbà sọ pé ẹni tí yóò da aṣọ ró ni tara rẹ̀ là ń wò bí a bá wàásù jésù fún kèfèrí ọ̀nà tó rọrùn jù ní kí ìgbé ayé wa kó máa wàásù fún kèfèrí nígbà tí a bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run a wá fi ayé wa dára tó bẹ́ẹ̀ àwọn tó yí wa ká máa wò ó pé ẹ jẹ́ ká lọ béèrè tí kí ni ọ̀nà àṣírí ẹ. nígbà tí a ti Pọ́ọ̀lù òun Sílà àti mọ̀ wọ́n mọ́lé wọn gbàdúrà ìtúsílẹ̀ o ohun tí wọ́n ṣe ni pé wọ́n ń kọrin yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ wa fẹ́ ṣẹlẹ̀ orin tí wọ́n kọ ni ó mi ọwọ́ ọlọ́run wá tó bẹ̀ tó yẹ pé alákòóso lè túbú ó wá ń béèrè pé òun fúnra wa pé ẹ fi ọ̀nà hàn mí ṣe tó bá yẹ pé wọ́n wàásù Jésù fún alákòóso lè túbú ni kò ní gbọ́ ṣùgbọ́n nígbà tí wọ́n mi ọwọ́ ọlọ́run tí ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ ìyẹn wá mú ó wá polówó Jésù ní ọ̀nà tó rọrùn jù onílé túbú alákòólé túbú wá wá ó gba ọlọ́run gbọ́ bí a bá lè fi ọ̀nà ọpẹ́ ní ọwọ́ ọlọ́run a máa wàásù ọlọ́run fáwọn kèfèrí tó yí wa ká kò ní là wá láàgùn àwa mú iṣẹ́ ìrere àwa mú rọrùn fún wa hallelujah ní ìparí ṣe ń pè tí ìrẹsì ọlọ́run kékeré bá ń wàásù kò gbọ́dọ̀ pẹ́ ní ìparí a ti wá ní òwúrọ̀ yìí láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tí a wá ṣe ní òwúrọ̀ yìí jẹ́ ọ̀nà àbáyọ tí a fi ń mi ọwọ́ Ọlọ́run ó jẹ́ ọ̀nà tí a fi ń lè kọ check blank tí wọ́n ti fún wa ẹ bá mi ka ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkeje. Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkeje. pé ní gbogbo ìgbà tí ń bọ̀ hmm. kí ó bá lè fi ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ tí ó pọ̀ rékọjá hàn nínú ìṣeun ìfẹ́ rẹ̀ sí wa nínú Kristi Jésù. ọ̀pọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tó pọ̀ ré kọjá. bí a ti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lówùúrọ̀ yìí ẹ ká fi tọkàntọkàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ó ní ní ìgbà tó ń bọ̀ ọ̀pọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nígbà tó ń bọ̀ yẹn ni pé kì í wá ṣe pé ó máa dá wa lóhùn lẹ́nìí nìkan síwájú yóò tún máa dá wa lóhùn bí a ti wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lówùúrọ̀ yìí ẹ ká fi gbọ́kàn ṣe kí a lè gba ká lè wọnú ọ̀pọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ lọ́lọ́ lówùúrọ̀ yìí lọ́la lọ́túnla lọ́sẹ̀ tó ń bọ̀ lóṣù tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ àti ní àwọn ìgbà tí yóò tún máa wá kí Olúwa kó bùkún wa láti inú ọ̀rọ̀ rẹ̀. ayé ò pa mí lẹ́kún. mo mo yọ̀ nílé rẹ̀ kí ló ṣe ọpẹ́ yẹ bàbá òye ọpẹ́ mi pọ̀ bàbá o ọpẹ́ mi pọ̀ lọ́dọ̀ rẹ̀ olóore ayé ò pa mí lẹ́kún ọlọ́run ó ṣeun ojú mo yọ̀ nílé rẹ̀ ọpẹ́ yẹ bàbá òye. ọlọ́run ọlọ́pọ̀ oore ọ̀fẹ́ ẹni tí ń ṣe ohun tí ó wù ú ní ibùjókòó rere ibùjókòó ẹlẹ́wà ibùjókòó tí ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí tí ń gbé nínú ìmọ́lẹ̀ tójú kò lè wò nínú àwọn tó wù ọ́ náà ni o fi dá wa sí náà ni o dá wa lọ́lá ni o dá wa láre ni o sì ṣí wa níyè láti lè mọ̀ pé ìwọ Olúwa lè ṣe jù bẹ́ẹ̀ lọ ọlọ́run ògo ni forúkọ mímọ́ rẹ fún oore ọ̀fẹ́ tó fún wa ní oṣù yìí láti fi ọ̀rọ̀ oore ọ̀fẹ́ bá wa lò láti ṣí wa níyè láti ṣípayá ọkàn wa sí àti pàápàá ní ọjọ́ láti mọ̀ wípé bí a bá ń dúpẹ́ à ń ṣílẹ̀kùn oore ọ̀fẹ́ sí ni Olúwa gba àyìnkò gba ọpẹ́ wa àwọn ọ̀rọ̀ rẹ tí a ti gbọ́ ní oṣù yìí pàápàá jùlọ lórúkọ Jésù Olúwa jẹ́ kó ní ibùgbé ní ọkàn wa gẹ́gẹ́ bí ọmọ tó mọ̀ọ́rẹ́ àti dé lówùrọ̀ yìí lórúkọ Jésù ọ̀rọ̀ ẹbọ pé wàá jẹ́ kó ṣe tẹ́wọ́gbà bí a ti ń dúpẹ́ lọ́wọ́ rẹ àwọn tí a ń retí tí a fọkàn sí àti tí a lè fọkàn sí lórúkọ Jésù wúlò a máa ṣe wọ́n fún wa ògo ní forúkọ rẹ òyìn náà ṣe bàbá tó ti lónìí kọ Jésù ló àtò agbára wọn ṣe Olúwa tó okun wọn ṣe àti àwọn àti àwa Olúwa yà wá lẹ́nu sí rere kí a lè dẹ́dọ̀ rẹ sinmi ògo ní rẹ lúwa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 sí ọlọ́run dágun dúró ẹgbọ́n mẹ́sẹ̀jì tí olúwa tún sọ fún wa ó tún fún wa ní assurance wípé à ń wọnú oṣù ìyanu lọ ẹ jẹ́ ká kí hallelujah ẹ̀yin jésù lógo ẹgbọ́n ọ̀rọ̀ ọlọ́run tó tún tẹ̀lé mẹ́sẹ̀jì yẹn ó pè wá ní ìjà láti dúpẹ́ ní ọwọ́ ọlọ́run ah èmi là ò ní dúpẹ́ fún àwàláyé àwàláyè lórí òkè yìí kì í ṣe mímọ̀ ṣe a ò gbé òkú sí i à ń lọ láyọ̀ à ń bọ̀ láì léwu ẹ̀yin ọmọ ọlọ́run ẹ jẹ́ ká kí aleluya. èmi ò nǹkan tá a fi wọn ọlọ́run o ṣùgbọ́n mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí pé èmi wà nínú ẹbí yìí mi mọ́ pàtìyàn I am so excited pẹ̀lú ìlérí ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run a máa dúpẹ́ lónìí we are going to dance like David a fi ijó wa a fi ọpẹ́ wa a fi mì ọwọ́ Ọlọ́run tó yẹ pé pẹ̀lú ayọ̀ àti ìyanu la máa wọ oṣù September gbogbo bàbàbà yẹn ire wa máa bà ọlá máa bà àlàáfíà máa bà ìgbéga máa bà nínú ẹ̀mí àti nínú ara ẹ jẹ́ ká kí hallelujah ẹ wò èmi ti múra gẹ́gẹ́ bí àbọ̀dẹ́nà ẹ ṣe kọ́ wa mo ti múra ọpẹ́ mi wá láti mi ṣùgbọ́n níwájú ọlọ́run àtẹ̀yàn bí bàbá dé ṣe ń wàásù yẹn ńṣe ni mo tún ọ̀pọ̀ mi ṣe níwájú ọlọ́run àtẹ̀yàn ni mo jẹ́rìí mo láti tún ọ̀pọ̀ mi ṣe mo fẹ́ kẹ́ tún ọ̀pọ̀ yín ṣe nítorí àwọn ọ̀rọ̀ méjì tá a gbọ́ ní àárọ̀ yìí ìlérí láti ọ̀dọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run ẹ tún ọ̀pọ̀ yín ṣe ẹ jẹ́ ká mi ọwọ́ ọlọ́run ẹ jẹ́ ká fi ijó yìn ká fi ayọ̀ yìn àsìkò ọpẹ́ tó ẹ̀yin akọrin ń bolẹ̀ wá ẹ jẹ́ wá kọrin fún wa we want to dance David's dance before we go to our testimony gbogbo àwọn general thanksgiving ìwọ tọ́lọ́run ra ilé fún ọlọ́run ra mọ́tò fún ẹ o ní promotion níbi iṣẹ́ oríṣiríṣi ayọ̀ tí ọlọ́run ṣe ẹ jẹ́ ká kọ́kọ́ jáde ká yin ọlọ́run dance like David ká mi ọwọ́ ọlọ́run kí ìyanu yẹn kó jẹ́ ti èmi àti rẹ̀ ògo fún ọlọ́run lókè ọ̀run hallelujah. ẹ jẹ́ kí a dìde hallelujah a fẹ́ lọ jó. ẹ ṣé gan ni ẹ kún ìtọ́jú wa àwa more ẹ mà ṣé gan o ẹ ìtọ́jú wa amore amore Ọlọ́run o Olúwa ṣé. ìgbà táyé yọ wá ẹ̀yin làbò wá ìgbà táyé kọ̀ wá ẹ̀yin làkẹ́pẹ́ o àmọ́rẹ́ ẹ̀ máa kú ìtọ́jú wa ó ṣe o. àwa mòore o ẹ ṣé o bore. Èdùmàrè sọ̀rọ̀ wa dayọ̀ àwa ṣọpẹ́ o. olúwa tí ò jẹ́ àlójú ẹkún olúwa tí ò jẹ́ alẹ́rẹ̀kẹ́ òṣè ilẹ̀ ò gbé wa mì tọmọtọmọ tẹbítẹbí Èdùmàrè sọ̀rọ̀ wa dayọ̀ àwa dúpẹ́ ó. tó lágbára o. ológo títọ́ o. ẹlẹ́bùrú ìtẹ́. àwa gbé ọ̀gá sọ títóbi rẹ̀. lórí òkè yìí ó ṣe bàbá. ó. fẹ́ sọ̀rọ̀ èrè ní báyìí ẹ jẹ́ kí n wò àwa méje la wà ní on the list a ó ṣe kánmọ́kánmọ́ alábùkún ni fún ọmọ ọ̀dọ́ náà tí ó fi ọgbọ́n ṣe iṣẹ́ ìrìjú ẹ̀ mrs afọlábí mrs afọlábí kí màmá bá dérò máa múra sílẹ̀ ní kánmọ́kánmọ́ kánmọ́kánmọ́. ṣá láì mórè èmi okó kíkírẹ olúwa ìwọ ni ó dá mi nídè ìwọ ni kò jẹ́ kí ọ̀tá yọ mí ògo ní forúkọ rẹ èyí ọlá èyí ọlá ògo ní fún ọ agbára àti ìpàjẹ tirẹ̀ ẹgbẹ̀rún ahọ́kọ̀ tó yíyan àwọn ọ̀la àjùbà. tí bá ní kí n máa kárí olúwa ilẹ̀ aṣú ilẹ̀ àmọ́ láàárọ̀ yìí ẹ̀mí mi ti thanksgiving ọjọ́ gbogbo àwọn envelope ẹ̀tọ́ ọkàn mi ti kúrò nígbà tí mo wá jí láàárọ̀ ilẹ̀ mi yẹn sọ fún mi pé òní dúpẹ́ bó ṣe wọ dúró mo ní kíni kí n tiẹ̀ wọ mo fẹ́ wọ àwọn kaba tí máa ń wọ kó lè ní thanksgiving o ah, n change ba ba n bá jákò ẹ̀ lulẹ̀ la during the week ọwọ́ mi mo kàn fẹ́ sọ testimony so that àwọn èèyàn ọlọ́run á lè kọ́gbọ́n bẹ̀ mo mo gbé ọbẹ̀ sí inú microwave mo dẹ̀ ń ro àmàlà bàtí ma fi tán ó ti overheat yíkẹ́ tí mo fi bò ó ti lẹ̀ mọ́ àwò so mo á ní ebi dẹ̀ ń pa mi mi lè dúró kó tutù mo fọ bẹ́ẹ̀ ṣi kò ṣí mo fi n bá gbé sí inú omi ojàre gbé òní bí bọ́m àbúrò mi tó wà lọ́dọ̀ mi náà ó ní pressure ni ó ní ìbàjẹ́ kó tutù gbó tó ṣe yẹn ọwọ́ mi méjèèjì tí má ṣì kínní ó deep gan deep cut nítorí force ni àwọn èèyàn fi dé <laughs> mo lé òtútù pòfo òtútù pòfo gbogbo ojú mi lọ́bẹ̀ yẹn ta sí ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí àwọn èèyàn bá mi lójú ló kàn mí lórí nítorí bá pẹ́ àwọn ètò bá mi ní ọwọ́ yẹn ló kàn mí lójú a tún disfigure ṣùgbọ́n ọlọ́run ò gbà bí mo ṣe wá bí mo ṣe bí mo ṣe wá ṣe bá ṣiṣẹ́ ọwọ́ ìyá máa gún mi á máa gún mi madam wípé ah, you sọ wípé you give your major charge over me to keep in all my ways kí ló dé ẹ̀yin ángẹ́lì kí lẹ́yìn ṣe mi ìgbọ́dọ̀ fọwọ́ yìí kan mọ̀ ó ń dùn mí lórí níwájú ọlọ́run àtẹnìyàn mo bá sọ ó kú ní ká sọ ó dẹ̀ sọ ó dẹ̀ gbà fún mi ọwọ́ náà ti pajúdé mo dúpẹ́ nítorí gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀nà ló fi ń jẹ́ ọlọ́run fún mi. Praise the Lord. Yeah. ọpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ bàbá mo dúpẹ́ lọ́wọ́ ọláyà lóńgẹ́ mo dúpẹ́ fún oore tó ṣe nínú ayé wa fún gbogbo tí wọ́n ṣe nínú ayé wa mo dúpẹ́ lórí ẹbí mi mo dúpẹ́ pé èmi ni mo dáwọ̀ lù ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lénìí àti pọ̀ sí àwọn tó kù ọlọ́run àti bàbá wa ṣe last year ni wọ́n ti gba visa ó expire wọn ò lè wá torí pandemic torí covid so mi ò mọ nǹkan tí mo lè ṣe mo pe bàbá bàbá mi àdúrà ló máa fi sí pé ọlọ́run á ṣe ṣùgbọ́n ó wá yà mí lẹ́nu ní ọjọ́ kan gbogbo ara mi ń gbọ̀n gbogbo orí ń fọ́ mi níbi iṣẹ́ mi mọ nǹkan tí mo lè ṣe mi tẹ̀mọ́ bí mo ṣe ṣe iṣẹ́ yẹn rárá ní gbogbo alẹ́ yẹn twelve hours shift bí mo ṣe give report láàárọ̀ mi ò mọ̀ bí mo ṣe dénú mọ́tò pé kí n máa tí mo drive lọ báyìí mo ṣe dé títì ah olùtùnúmi ló jẹ́ nínú gbogbo wàhálà ó mi lóhun lórí òun nìkan ìràdó ìràwọ̀ òwúrọ̀ oníkan lárẹwà tí ọkàn mi fẹ́. mo dúró níbi traffic light yẹn. Yeah? ẹ̀mí ọkàn nǹkan náà kàn sọ fún mi pé òun ni abiyamọ lójú ìjà òun ni alpha àti omega ó ní òun ni àìkọ́ǹfọ̀tà ó tún wá sọ fún mi pé òun lòun ṣe permanent marker òun lòun ṣe eraser fún permanent marker ara mi dẹ̀ wálẹ̀ wọ̀ọ́ tó máa wo blood pressure mi nígbà yẹn before then àwọ̀ two hundred plus torí mi ò tọmọ bára mi ṣe rí gbogbo gbà yẹn mi mọ̀ bóyá tó ń bá wa mọ́tò dé títì mi mọ̀ nǹkan tó lè ṣẹlẹ̀ ṣùgbọ́n ara mi kàn wálẹ̀ wọ̀ ó wálẹ̀ tó jẹ́ pé gbogbo press yẹn mi ò mọ̀ without adu láìsí pé mo lo tablet kankan ó dẹ̀ wálẹ̀ àtìgbà yẹn ṣá mo ti di ọ̀rọ̀ yẹn mú tí mo ti dì í mú gbà tó yá tó dé tó dé stage wọ́n kọ̀ dẹ̀ pé wọ́n ni wọ́n ní ẹ̀ máa wọ́n ní kán wá ṣe ti bébì wọ́n bẹ̀ ní July four ní Nàìjíríà nígbà yẹn so wọ́n á ní kó wọ́n á ní kó lọ kùtì ti bébì mo pe lọ́ọ̀yà kán bá mi ṣe wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dẹ̀ sọ fún pé kó máa wá anytime three days wọ́n fún appointment rárá ní embassy wọ́n ní any three days in a week Mondays Tuesdays Monday Wednesdays and three days wọ́n ní anytime kó working in anytime any gbogbo nǹkan tó bá fẹ́ ṣe kó máa wá àwọn fún àwọn fún láyè tó gbogbo àyẹn aṣáhùn ó ṣàn ṣe gbogbo ẹ̀ mo wá nǹkan tó wá yà mí lẹ́nu ni pé August last year ni nǹkan yẹn ni ẹ̀mí mọ̀ yẹn tó yọ tó bá mi sọ̀rọ̀ yẹn ó wá wọ August this year ah mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run olúwa ṣeun thank God for his mercy endureth forever Amen. Daddy I thank you. I give you glory. Mrs. Falore, a máa gba gbogbo àdúrà yẹn pọ̀ ni. Ẹ mú ọ̀rẹ́ yín sílẹ̀. A gba àdúrà pọ̀. Ẹ ṣé. Ẹ má bínú ẹ má bínú mọ̀. Permit me to sing this song. Ẹ ṣé àyè ọpẹ́ yọ, ó yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ, ó ti padà yọ. Ẹ ṣé àyè ọpẹ́ yọ, ó ẹ ṣé o àyè ọpẹ́ padà yọ ẹ ṣé o ẹ ṣé àyè ọpẹ́ yọ ó yọ ẹ ṣé àyè ọpẹ́ yọ ó ti padà yọ ẹ ṣé àyè ọpẹ́ yọ o ẹ ṣé o àyè ọpẹ́ padà yọ. kí olúwa kó gbẹ́bọ̀ ọpẹ́ Mrs. Bọ́lá Falore. la ó fi yìn bàbá o kí la ó fi yìn orúkọ rẹ̀ olúwa olúwa orúkọ rẹ̀ ti níyìn tó láyé kí la ó fi yìn orúkọ rẹ̀ ìwọ tí ń tàn mọ́lẹ̀ sínú òkun ayé ẹ̀dá ìkìlà ó fi orúkọ rẹ ọ̀dọ̀ rẹ ní kọ́kọ́rọ́ àlàáfíà ayé wa bàbá kìlà ó fi orúkọ rẹ. Obama yin bí rẹ bàbá kò sí kí la ó fi yan orúkọ rẹ hallelujah hosanna iye ẹyin bàbá èyí la ó kọ sí ọ o ẹ̀mí mímọ́ ìbá má ṣe pé bàbá wa ní tiwa ìṣàn omi ìbá ti borí ọkàn wa ọkàn wa yọ bí ẹyẹ tí ó gbòmìnira òkùnjà wa ti yọ ìrànlọ́wọ́ wa ń bẹ lọ́dọ̀ olú ọ̀run ọba àtóbi jù. sọ wípé mímọ́ lorúkọ ìyè pípé lágbára ìgbàlà owó kò ra oore ọ̀fẹ́ nípa ọlọ́run nìkan la fi fún wa mo dúpẹ́ lọ́wọ́ olúwa mo yin olúwa lógo gidigidi nítorí wípé tí mi ò bá dúpẹ́ á jẹ́ wípé mo ya láìmoore ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu èmi ni mo dúró yìí at the age of sixty nígbà tí àwọn kan sọ wípé mi ò lè di thirty ọpẹ́ ni fún olúwa olúwa nìkan ni ọba tó ń fúnni ní oore ọ̀fẹ́ ìyè olúwa nìkan ni ọba tó lè múyàn dúró nígbà tí àwọn èèyàn bá sọ wípé ó ti tán èmi rèé lónìí yìí mo fi ọpẹ́ fún olúwa mo fi ìyìn fún olúwa mo dúpẹ́ gidigidi mo dúpẹ́ lórí àwọn ọmọ tí olúwa fi fún mi nítorí pé bí èṣù ti ṣe gbógun tó síbẹ̀ kò rí bí nínú ilé wa olúwa ṣeun olúwa ṣeun mi mọ bí mo ṣe lè dúpẹ́ náà ṣùgbọ́n oore ọ̀fẹ́ tí olúwa fi fún mi lónìí òun ni mo fi ń dúpẹ́ òun ni mo fi wà tí mo fi wà níwájú ẹ̀ torí pé mo wà láyé mo wà láàyè mo wà láàyè mi tí bá ní kí n máa kà láti òwúrọ̀ yìí títí di títí di ọ̀sẹ̀ kan màá máa rí òun wí ni ṣùgbọ́n mo mọ̀ wípé olúwa ni tan only be God nobody else olúwa ṣeun mo dúpẹ́ pé olúwa dúró tì mí nínú ìrìn àjò náà kò dẹ̀ jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀ mo dúpẹ́ gbogbo oore gbogbo tí olúwa ti ṣe fún mi nítorí pé olúwa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ oore fún mi tí èmi pàápàá tí mi ò lérò tó jẹ́ pé tí bá ní kí n máa sọ àwọn èèyàn alanu pé áá ìwọ nìkan ṣùgbọ́n olúwa ni ó ṣe kì í ṣe ènìyàn kí olúwa kí ó gbọ́pẹ́ mi kí olúwa kí ó gbàyìn mi nígbà táwa máa tún pé àádọ́rin ọdún náà gbogbo àwọn ojú tá wò yìí náà la máa rí lórúkọ jésù àtúwá lè sí ní orúkọ jésù kristi olúwa wa. àmín kí olúwa kó gba ẹbọ ọpẹ́ yín èmi ló kàn ọ́ mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí tí olúwa ṣeun torí tí àánú rẹ̀ dúró láéláé nínú oṣù august àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán bí lé mi ní bẹ́ẹ̀dé wọn nínú àwọn ọmọ àbúrò mi méjì bẹ́ẹ̀dé wọn a dúpẹ́ ìwà láyé àti ìwà láàyè ṣùgbọ́n nǹkan tó mú mi jáde lónìí olúwa jọ mí lójú olúwa yà mí lẹ́nu ní august twenty tá a bá ṣe ìsìn ìsìnkú ìdágbére níbí báyìí èèyàn kan fún mi ní envelope kan mo dẹ̀ wá envelope yẹn tì láti ọjọ́ yẹn mo tú lé kò síbi tí mi ò tú kò sí mo wá aṣọ́mọ̀ kéèyàn wá ìwákùwà náà máa ń wá nǹkan mo wá ní orí láti august twenty mo dẹ̀ wá gbà mo gbà fọlọ́run mo ní olúwa torí mo bẹ̀ mí mímọ́ ẹ̀mí mọ́ sọ fún mi ibi tí envelope wà olúwa ò dẹ̀ sọ nǹkan kan ń dẹ̀ ń wò ń tèmi lánàá wá ṣèpàdé àdúrà kan pẹ̀lú àwọn ọmọ mi kókó àdúrà wa yẹn ni pé nǹkan tó sọnù kọ́lọ́run restore ẹ̀ mi ò fọkàn sí mọ́ níwájú ọlọ́run àtìyàn bí mo ṣe dé láàárọ̀ yìí tí mo park síwájú bẹ̀ yẹn mo park ibi tí mo park sí ẹ̀mí mímọ́ ní kí n wo apá ọ̀tún mi nílẹ̀ lẹ̀ mo rí envelope yẹn níwájú ọlọ́run owó tó tóbi ló wà ń bẹ́ẹ̀ o in fact mo wà so curious sórí mi ìmọye tó wà ń bẹ̀ mo ra jiwò pé check lo wà ń bẹ̀ blank check ni owó tó dẹ̀ pọ̀ ni ẹnu ọ̀nà bíi mọ́tò mi báyìí ni mo ti rí ní àárọ̀ yìí ah mo wá sọ fún mọ́mì hallelujah mo sọ fún mọ́mì pé ní tòótọ́ ní tòótọ́ ọlọ́run ń gbọ́ àdúrà ọlọ́run bẹ̀rẹ̀ sí ní dá ìkólọ́ mi padà yẹn ni mo fi dúpẹ́ it was a point for me pé àná yẹn àgbàdúrà restoration and the lord restore is a lot of money tó wà ní envelope láti ó dẹ̀ wà ńlẹ̀ lẹ́ẹ̀mbẹ́ yẹn kò sẹ́ni tó mu níwájú ẹ̀gbẹ́ ńbẹ́ ni mo ti rí ògo ní fún bẹ́ẹ̀ ni sà nílẹ̀ ńlẹ̀ níwá máa fi hàn yín tàtà bá ṣe tán ni mo ti rí nítorí ẹ̀ mo ṣe mi ṣáà rí pé ó dọ̀tí ògo ní fún ọlọ́run lókè ọ̀hún kí olúwa kó gbẹ bọ́ pẹ́ grandma akitande. Yes. Ọkàn mi yìn Olúwa lógo. Ọba yìí yanu tó wà mí rí. Wọ́n gbà gógó ìyáyé ká. Mo gbà gógó ìyáyé ká. Wọ́n fi ìyá tóbi jù hàn. Mo fi ìyá tóbi jù hàn olúwa olúwa ọpẹ́ ni fún ọ fún oore ọ̀fẹ́ tó fi pè mí tó fi yàn mí jésù dí mi mú títí dópin. kí lè jọba kí jọba pẹ̀lú rẹ lókè àmín ẹ bá mi hallelujah tó tóbi tó tóbi gan hallelujah. hallelujah. hallelujah. hallelujah. mo ní ọlọ́run lógo mo gbé ọlọ́run ga nítorí ó tóbi ọba tó dá wa sí tí ò gbowó kò gbóbi kò gbẹ́yẹlé kò gbàgùtàn kò ní ká mú sàlẹ̀ àpótí wa wá a tún lo oṣù kẹjọ inú mi máa ń dùn gan tóṣù bá parí báyìí ní olúwa èmi náà ló ṣe yìí fún òtúpa wa mọ tọmọtọmọ tilétilé àsìkò ẹnikẹ́ni ògo ni fọ́lọ́run mo dúpẹ́ mí nígbà yín lásìkò mo dúpẹ́ gan-an torí ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ ní ìjọ tí mo ti wá ọ̀sẹ̀ ọ̀sẹ̀ a máa ń dúpẹ́ tó bá ti parí oṣù báyìí a máa ń dúpẹ́ gan so ó ti mọ́ mi lára mo dúpẹ́ mo dúpẹ́ a mo dúpẹ́ ọ̀pọ̀lọpọ̀ orí ló ṣe fún mi tí mi ò tiẹ̀ lè sọ igbó dídí iwájú mi ó bá mi ró igi ìdábò sátani ó gé wẹ́wẹ́ ó fi jóná mo wá ronú jinlẹ̀ pé who am I ta ni mí ta ni ìran mi tó tún mú mi la oṣù kẹjọ yìí já ní oṣù kẹjọ ọmọ mẹ́fà nínú àwọn ọmọ mi àtọmọ ọmọ mi ló jẹ́ inú oṣù August ṣé tèmi tọ́pẹ́ àbí ò tọ́pẹ́ nínú òfin nínú ọ̀la àwọn ọmọ náà ń dàgbà wọ́n ń lọ láyọ̀ mú gbúrò wọn èmi náà wà láyé àwọn tí mo jókòó tì ń bínú èso òtúlé wa ká sátani ò kanlẹ̀kùn ilé wa gbogbo wa bá ṣe jókòó yọmọ ọ̀yá ni wá à ń ríra wa ni wá ń dùn àpọ́nlé tó ti ẹ̀ ń fún mi lamẹ́ríkà yóò ó ga wọ́n pọ́n mi lé à ẹlòmíà ní màmá bá ní mo ṣì wà ń bí mo ń jẹ́ ẹ̀kọ́ mo ti kú mo dúpẹ́ mo dúpẹ́ èmi gan àìlera wà fún mi ó àgbo ọlọ́run oníṣègùn ńlá awo ní sọ̀mágbẹ̀jẹ́ alábẹ́rẹ́ kan ṣoṣo tó gbogbo àìsàn ó ní èmi kì yóò kú bí kò ṣe yíyè tèmi kí ó lè máa ròyìn olúwa mo dúpẹ́ lórí ẹsẹ̀ mi mo dúró sátani ń dùn mo ní èmi mo ní nǹkan mi bàbá ló fún mi ò lè gbà lọ́wọ́ mi twenty two years mo ti l'accident tó ti ń bá mi du ẹsẹ̀ yìí ṣùgbọ́n nípa agbára ọlọ́run mo wà láyé mo wà láàyè mo dúpẹ́ lórí ọmọ. ọmọ ọmọ ẹbí ará ọ̀rẹ́ ojúlùmọ̀ mo dúpẹ́ ní gbogbo ọ̀nà mo dúpẹ́ lórí ìjọ yìí gbogbo ẹ̀yin tẹ́ jókòó yìí mo dúpẹ́ lórí yín torí ojú wa gún régérégé àti ń dùbúlẹ̀ àìsàn ebi ara ebi ẹ̀mí ò pa wá a à a jẹun lóore ọ̀fẹ́ ṣó yẹ ká dúpẹ́ ọlọ́run tó ń ṣohun gbogbo ní ohun gbogbo kò fi wá sílẹ̀ ọlọ́run kò jọ kó ọkọ ọpẹ́ wa o ká lè mú tóṣù tó ń bọ̀ wá. ọpẹ́ wa kó di kíkún ohun ọpẹ́ ohun yìí kó má tán lẹ́nu wa àmín jésù olúwa wa àmín. hallelujah ẹkẹ hallelujah hallelujah ẹyin olúwa lógo ògo ọ̀rọ̀ tí mo máa kí ìtàn sọ ló jẹ́ kí n bọ́ta mo mọ̀ pé mo ti give testimony kan tó ṣẹlẹ̀ láàárọ̀ ṣùgbọ́n on the me was church in last week Sunday ní on the twenty that she a eh, service of song fún baba adelabu níbí But she daily I'm a pack peg on join. But she daily I'm a mm-hmm. ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn nìkan ló wà nílé bẹ́ẹ̀ mo máa tan fóònù mi sílẹ̀ kámẹ́rà máa ma wò wọn tó mo máa ma ṣọ́ wọn ní ọjọ́ yẹn bí mo ṣe délé mi ò jẹun látàárọ̀ mi kì í jẹun mọ́ ọjọ́ yẹn mo ṣàdéhùn kí ni mo fẹ́ mo wá sáré gbé sàláàdì jáde bí kìí tiẹ̀ fi nǹkan sínú mo wá jẹ oúnjẹ yẹn bí mo ṣe jẹ oúnjẹ yẹn tán mo jókòó mo mú mi ọmọ mi kékeré wa ń bá mi mọ́ mi ń rojọ́ lẹ́ẹ̀kan náà ẹ mọ cement báàgì bó ṣe tóbi tó bí kéèyàn ju méje kọ́ jù lóyàn láyà lẹ́ẹ̀kan náà gbà bó ṣe jù bí kíní ẹ̀ ṣe ṣe gbà mọ́ mi láyà báyìí bí mo ṣe fíìmù yẹn mo kàn ṣubú lulẹ̀ ni mi wá lè sọ̀rọ̀ mọ́ lọ́mọ máa pariwo mọ́mì what happen are you okay mi lè sọ̀rọ̀ mo ṣàdùbúlẹ̀ síbẹ̀ ọmọ mi kékeré Deborah yẹn ló wá sọ mọ́mì daddy just died daddy just died please daddy just died wọ́n mọ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún ni mi ìwà lè sọ kọ̀kọ́ mọ́ nílẹ̀ lẹ́mẹ̀ kórìdé wa mú fóònù ó wá pe àwọn step mọ̀mọ́ kọ ẹ̀ eh, step mọ̀mọ́ kọ mi ó wá pe senior sister mi mi lè sọ̀rọ̀ òun náà ló tún wá pe nine one one so bí mo ṣe dùbúlẹ̀ yẹn síbẹ̀ ni mo wá ń pe ọmọ mi àkọ́bí mi obìnrin pé wá mo wá gbẹnu sí létí anointing oil anointing oil wọ́n dẹ̀ mọ ibi tí mo máa ń gbé sí wọ́n ṣe lọ gbé fún mi mo wá bẹ̀rẹ̀ sí ní dààmú mo tú mo mú mo tún dà sórí mo wá ṣe Jésù Jésù Jésù títí tí àwọn ambulance fi dé tó fi wá gbé mi lọ nígbà tí mo dé hospital kí ló ṣe mí wọ́n check blood pressure mi blood pressure mi èmi tí mi ní blood pressure ó lọ sókè gan gbà tí mo débẹ̀ tí wọ́n tọ́jú mi wọ́n fún mi lókun blood pressure kò dẹ̀ pẹ́ blood pressure yẹn dẹ̀ wá sílẹ̀ wí wọ́n ní you have anxiety why are you afraid níwájú ọlọ́run ènìyàn mo control ara mi gan jọ yẹn torí àtìgbà tí mo tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ mi ò kí fẹ́ lọ sí burial ó máa ń fún mi ní serious clap back gan so bí mo ṣe délé ń jọ yẹn mo believe pé nǹkan tó fà á nìyẹn ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé èmi àtàwọn ọmọ yẹn nìkan lájọ wà nù lé bí mo ṣe ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn lèmi yẹn sọ fún mi pé nǹkan tó ṣẹlẹ̀ ní twenty ò sọ ò sọ èyí tó ṣẹlẹ̀ láàárọ̀ yìí òun ti ń ṣẹ́wọ́ pé mọ́mi ẹ̀ jù ẹ jẹ́ kí n sọ torí pé olúwa ṣe òun la fún mi ní ọjọ́ yẹn torí nǹkan tó ṣẹlẹ̀ tí mo rọra sọ yẹn èmi ni mo mú ní ọjọ́ yẹn torí mi ò lè mí mo wá ń struggle láti mí lálẹ́ ọjọ́ yẹn mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò jẹ́ kí wọ́n bá bàtà fọ̀ sẹ́nu ọ̀nà mi táwọn ọmọ mi ò di aláìlóbi mo yin Olúwa lógo. ògo fọlọ́dún. Praise the Lord. Hallelujah. Ẹ bá mi kí hallelujah. Hallelujah. Every day tí mo bá ti jí ní Amẹ́ríkà, nǹkan mẹ́ta ni mo máa ń dúpọ́ lọ́wọ́ Ọlọ́run fún. Pé àkọ́kọ́ mo jí lẹ́nu yìí, mi jí s'Ògbómọ̀ṣọ́ tí mo ti wá. Amẹ́ríkà ni mo jí sí. Torí èmi ń lé ohun kan fọ̀ sí lọ́dún kan wípé tó bá jẹ́ wípé ìjọba ń bọ̀ wè ní ọ̀fà ìfún Àjàní tí ó fi ní green card mi ò ní gbà ọ̀run fáìlì fún mi number one mo sọ níjọ́ nígbà tí mò ń bí ọ̀rọ̀ kan níjọ́ ni nineteen forty ni bàbá mi lọ sí orílẹ̀-èdè Ghana fún tí wọ́n lọ ṣòwò nineteen sixty nine la padà dé àwa méje ni wọ́n kọ́ wá láti Ghana àwa méjì ló kù mo pé fifty five years lọ́dún yìí ikú tọ́pọ̀ àwọn ẹ̀gbọ́n mi ikú àìtọ́jọ́ ọlọ́run ti jọ pa mi kò ní nípa yín màá dúpẹ́ fún yẹn ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ní fatal accident lọ́dún yìí mọ́tò mi kan ti lọ sí mọ́tò tí mo lọ sí mo sì rà nù bàbá mọ̀ nípa ẹ̀ tẹ́ mo máa jí ma pé ah, àjà ní gèrè máyà ọmọ wà láàyè ọlọ́run mo pe bàbá fún kankan jẹ́ òní pé bá mi yà sí mímọ́ kò kò sínú àdí àmì tí mo jáde báyìí wàá dúpẹ́ mo máa ń dúpẹ́ fọlọ́run o gbàgbé kí n jáde báyìí mi ò mi ò dúró kò sínú àdí àmì bẹ́yìn bàbá ní pásọ Jeremiah ò dúpẹ́ eléyìí o kódà màá jẹ́ òní mo bá yẹ dúpẹ́ torí oore mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rùn ṣe fún mi sẹ́wọ̀n máa wò pé ah, èmi náà mọ̀ ní sọ pé tó bá jẹ́ pé wọ́n ni wọ́n fa lìfù tó fi níwèé lamẹ́ríkà ẹni òun ò ní gbà ọ̀dà bí àwọ̀ ìpọ́njú lẹ́nìyẹn gbà tẹ́ bá wo inú ìwé ìṣe àwọn àpọ́sítélì orí kẹtàlélógún ẹsẹ̀ kejìlá àwọn kẹ́ gbàwọ̀ ìpọ́njú lórí Pọ́ọ̀lù wọn láwọn ò ní jẹ àwọn ò ní táwọn fi pa Pọ́ọ̀lù ṣùgbọ́n lọ́rùn tó àṣírí wọn níbẹ̀ sọ pé ó ní àwọn tó gbàwọ̀ ó ní wọ́n lé lógójì èèyàn so ẹnìyẹn gbàwọ̀ ìpọ́njú lórí mi ni gbogbo ajẹ́ pé ìjọ bẹ́ńbọ̀wé náà fà ìfúnpá níwèé gbèlú ó lóun ò ní gbà ṣùgbọ́n lọ́n fààyè fún un. ẹlẹ́kẹta ni wípé ní ọdún kan mo sọ̀rọ̀ kan tí ò dá sí bàbá rẹ̀ ìkan nígbà yẹn ipò tí mo wà ọ̀dà in fact ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu wọn àti mo yẹ màmá wa ọdẹ náà yẹ lọ́rọ̀ mi padà sáàyè níjẹ́ ìmọ̀kàn jí ni My ni was so bitter mo ní bàbá tó bá dé pé wọn láti lé ìdílé tó ń bọ Ṣàngó náà wọn náà bí ẹgún Ṣàngó lóògùn ni mo ní bàbá mo ní gbogbo ìlànà pé ọmọ Baba. ọdẹ ni mí mo ní mi ìdẹ̀tí mi níwò ìgbélu ẹ̀dẹ̀ ń wòran ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ sẹ́wọ̀n ọ̀dà kí lọ́ọ̀kan bá ó lè pa bíríìjì ọ̀dà kí lọ́ọ̀kan plé nípa bíríìjì ọ̀dà ṣé ó rìn lẹ́ẹ̀lẹ́ ni kí lọ́ọ̀kan bàbá sẹ́wọ̀n Yorùbá ní pé bàtà bàtà lọmọdé mọ̀ ń sọ̀rọ̀ wọ́n bá yọ tayọ̀ tayọ̀ gbà bá ní pásítọ̀ Jeremiah ọlọ́run ó ṣe é síbi tí ilẹ̀ ti ń ṣiṣẹ́ yìí bí tẹ́tí ń ṣiṣẹ́ yẹn ìwé òwò lẹ̀ fi ń ṣiṣẹ́ mi ni mi ò níwèé ọlọ́run tó ṣe yẹn náà ni ó ṣe tẹ́lẹ̀ pẹ́lẹ́ kí n dúkú kí n dákẹ́ aláìgbọràn ni mí bákan ọmọdé náà yẹn náà ọmọ ẹ̀yìn náà dáhùn wòran mi ò níwèé gbẹ́gbẹ́ ẹ̀dá sọ̀rọ̀ abẹ́ni wọ́n kìsì ara wọn abẹ́ni abẹ́ni wọ́n kìsì ara wọn wọ́n dẹ̀ papọ̀ wọ́n wọ́n dúró papọ̀ bàbá lẹ́ẹ̀kẹ́ tó máa sọ̀rọ̀ sí mẹ́nu abẹ́ni mẹ́nu ò sí mbẹ́ same thing mami sọ fún mi mọ̀mọ́ sọ̀rọ̀ kan lọ́dọ̀ kan pé nígbà tọ́rọ̀ ló ń bá ṣe tán àwọn lẹ́ni àkọ́kọ́ dábà mi kọrin ọpẹ́ ẹ kọrin ọpẹ́ yẹn bá lẹ́nìí kọ ó sì kù díẹ̀ tẹ́ kọrin ọpẹ́ yẹn bá lẹ́nìí kọ so mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ipe mo sọ̀rọ̀ Amẹ́ríkà mo pé fifty five years lọ́dún yìí mo pé kí tọ́pọ̀ àwọn ẹ̀gbọ́n mi ikú àtọ́jọ́ Ọlọ́run mi jẹ́ ọ̀pá mi Jésù Kristi Olúwa wa. mọ̀mọ́ ti fọ́ọ̀sì ní pèsè sọ ẹ ọlọ́run kọjú sí mo ṣe mí lórí olúwa ara lé fún mi. hallelujah hallelujah. Wow. Mi ẹ̀mí rẹ̀ lélẹ́fẹ̀ ṣẹ́wá tó sì ṣílẹ̀kùn ìyè sí. hallelujah. hallelujah. ẹ jẹ́ kí a jókòó adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀rí pé mò ń jó láàárọ̀ yìí àyájọ́ ọjọ́ ni ni wedding anniversary wa mo yin olúwa lógo nítorí pé ọlọ́run ò jẹ́ kí èsì dáná ìtúká sáàrin wa èmi àti olùrànlọ́wọ́ mi lóòótọ́ kò sí níbí ní àkókò yìí ṣùgbọ́n pé àkànjọ gbé papọ̀ ní àwọn ìgbà kí n tó bá tó lọ lé ní ìyàtọ̀ ọbẹ̀ àjà àjà àní kò sínú àdáwọ̀ ọlọ́run dẹ̀ bá mi ṣe débi pé gbogbo tí mo fi lé lọ́wọ́ ọlọ́run ràn ọ́ láti ṣe ọ̀rẹ́ mi wà ń bí ẹ̀ẹ́dà kọmọláfẹ́ nígbà tí bàbá mi ṣaláìsí nígbà tó máa ṣiṣẹ́ lé òun rèé àti ọmọbìnrin ẹ̀ náà jọ ṣe gbogbo tó yẹ kán ṣe ń lé débi pé àwọn èèyàn ń rò pé ah ó mà ga o ẹni tí owó tí ọkọ ẹ ò sí nítòsí ó dẹ̀ ṣe ojú ó tún ṣe ẹ̀yìn kò dúró síbẹ̀ bákan náà gbogbo ọ̀nà àwọn ẹ̀bùn ọlọ́run àti àwọn tí ó wà létí ọlọ́run kò lé wa lọ́wọ́ ọlọ́run jẹ́ kí ó ní okun àtàwọn láti fi tọ́jú wọn nígbà tí mo bá délé àwọn mi kan tiẹ̀ sọ fún mi nígbà tí wọ́n sọ pé ah, ṣé o ò rí àléébù kankan tó tẹ̀lé tọ́ka sí nìkan tó ọmọbìnrin tó tó ṣe tàbí tó gbọ́ àbí ọmọ àdìmọ́ ni kí ló ṣe kí lẹ gbọ́ torí èmi ò gbọ́ kankan olúwa dẹ̀rí mi kí ló ṣe kí lẹ gbọ́ bẹ́ẹ̀ bá sọ fún bóyá màá lè mọ̀ ṣùgbọ́n kò sí nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ mọ̀dàrú náà ni kò sí kankan náà bí n bá ṣe ń sẹ̀yìn títí ó fi dọ̀dọ̀ àmàmá àgbà náà gbogbo wọn ọlọ́run dẹ̀ fífẹ́ sáárín wa mo wá ro gbogbo ẹ̀ pé ọlọ́run mà ṣe o ó dá wọn sí ó dá èmi náà sí kò kọ̀rọ̀ sí mi lẹ́nu rí bí n pè lọ́gànjọ́ òru á dáhùn bí n pè ní ìdájí anytime òun kan á fi fóònù yọ mílẹ̀ títí màá tó arábìnrin wa mo wà ń bíṣẹ́ mo rí pé ìfẹ́ wa ń pọ̀ sí ó ń gbèrú sí ilé yẹn dẹ̀ ń dàgbà sí olúwa ti fi wá ṣe kò kárí ọlọ́run ṣe lébi pé kò àyè ò àyè ò yọ sílẹ̀ pé bàbá wọn ti tàn ìgbà kan ọ̀rẹ́ mi rèé tó mọ́ tẹ́ àti oṣù fẹ́ dá wàhálà lẹ̀ nígbà yẹn àwọn sì wà ń lé mo rọ ẹ báyìí sí báyìí àwọn náà sọ fún mi pé má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó fẹ́ dilé bọ̀ mo rí i pé ọlọ́run bá wa paná ẹ̀ pátá èyí tí ò gbọ́ràn yẹn ọlọ́run wa sọ di ẹni tó tún jẹ́ pé á pè á sọ̀rọ̀ á mọ̀ òun àti olùrànlọ́wọ́ mi jẹ́ ọtọ́ wa di best of friends ọlọ́run máa ṣe o torí náà inú mi dùn ọkàn mi sì yọ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo àwọn ẹ̀bùn tó ló wà fi yí wa káyìí àti àwọn tó wà ní ilé wọ́n ṣe dáadáa èmi náà dẹ̀rẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Olúwa ràn wá lọ́wọ́ mo mọ̀ pé èyí tí inú wàásù tá a gbọ́ lẹ́ẹ̀kan èyí tí arùpọ̀ Ọlọ́run ò tí ṣe ni ó ń palẹ̀ mọ́ ni a pé gbogbo ẹ̀ àṣepé nítorí náà kò tẹ̀ kí mì mí yà ná pátọ̀ pátọ̀ mo mọ̀ pé ẹni tí mo gbàgbọ́ ó lè ṣe àṣepé rẹ̀ títí Jésù Kristo fi dé torí náà ẹ bá mi yin Olúwa lógo kẹ bá mi kí hallelujah méje láti dúpẹ́ pé ọlọ́run dá wa sí láti ọjọ́ tí a ti ṣe ìgbéyàwó ó kéré gbà tí mo kúrò lé ọ̀pọ̀lọpọ̀ sọ pé gbàgbé ọkùnrin tó ti lọ yìí ọkùnrin tó handsome yìí àti níyàwó bíbi tó lọ gbàgbé ẹ̀ fúnra àwọn náà sọ fún mi èèmọ̀ pé mo handsome o torí náà ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí ìfẹ́ àwọn ẹni ibi ọlọ́run jẹ́ kó ṣẹ àwa náà rèé mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá àti màmá ní gbogbo ìgbà àti ìṣẹ́jú ìṣẹ́jú ni kò sí mo lọ́wọ́ Ọlọ́run torí náà ẹ bá mi kí aleluya méje fún orin tó ṣe wa méje o. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ẹ Jésù lógo. hallelujah afọ gbàdúrà ẹ jókòó náà a lọ́wọ́ Ọlọ́run fún ohun tó luwa ń ṣe láàrin wa gbogbo ẹ̀yin tí ẹ dúpẹ́ ẹ máa bọ̀ níwájú gbàdúrà gbogbo ẹ̀yin tí ẹ wá fún ìdúpẹ́ màmá ẹbí Bádéró màmá màmá mama akitonde eh, mrs ojubaro esther ajani Baba wa wẹ ẹ ṣeun gbogbo àwa tó kù ọlọ́jọ́ òbí dà gbogbo ọlọ́jọ́ òbí ẹ máa bọ̀ wájú màmá wa dickness esther ajayi àwọn náà wá láti wá ṣèdúpẹ́ ọjọ́ òbí wọn eh, àǹtí màmá wa wó lọ́wọ́ mama mrs eh, yemisi oni ano mr edikin gabriel oni táìtù mẹ́ta koni yabi. àbí mama awólọ́wọ̀ ano baba awólọ́wọ̀ ano gabriel oni mama yemisi oni táìtù mẹ́rin dickness sẹ́nu òdì márùn eh, hallelujah èmi lọ́lọ́run ṣe lóore jù nítorí ti ẹbí òjò bá rọ̀ ẹ tí màmá bá dérò ó dọjọ́ tí ọmọkùnrin bá fẹ́ ṣe bá dé ẹnu tó bá fẹ́ ṣe wedding màá fi fọ́tò tí màmá ẹ̀ fi fún mi pé kí n fi gbàdúrà kó fi wá sí ìlú yìí ìjọ ẹni màá fi fọ́tò yẹn hàn fọ́tò yẹn wà nù báìbù mi permanently ni fọ́tò àwọn méjèèjì náà wà ọjọ́ wedding wọn wọn á rí ẹ wọ́n wà ní nàìjíríà ń gbà yẹn mo jókòó ìkan jókòó sọ́wọ́ mi kan jókòó sọ́wọ́ sí mi àfìyà fọ́tò ṣùgbọ́n àwọn náà wà ní ọwọ́ àtọwọ́ sí mi báyìí ní Amẹ́ríkà hallelujah màmá Fálóore àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo yín lẹ ṣílẹ̀kùn fámìlì yín fún mi láti wọ̀ kò sí kankan nínú ẹbí Yorùbá Christian Fellowship tí mi ò mọ̀ délé délé ló fi jẹ́ pé tí ẹ bá ń sọ̀rọ̀ ẹ̀rí ó yé ẹ̀yin tí ẹ ń sọ̀rọ̀ rí ó yé èmi náà tí mo jẹ́ family member yín hallelujah ẹ jẹ́ ká gbàdúrà olúwa ọlọ́run alágbára dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀mí ìmoore tí àwọn ọmọ rẹ tí wọ́n fi wá láti wá dúpẹ́ bójú ò bá kàn wá láti gbàdúrà ojú ò gbàdọ̀ kàn wá láti dúpẹ́ lọ́wọ́ yín òun là fi kàn ẹnìkọ̀ọ̀kan nù wọn lójú pé kọ́ wọ́n bu ẹ̀bọ ọpẹ́ wá olúwa ẹ̀bọ ọpẹ́ wọn jẹ́ kó ṣe tẹ̀wọ́ gbà mo gbàdúrà fún àwọn ẹlọ́jọ́ bíi lórúkọ jésù ẹ̀mí yín á gùn gbogbo ẹni tọ́lọ́run ra lé fún lórúkọ Jésù mo gbàdúrà ilé náà ẹ rà ni Ọlọ́run ló rà fún yín ẹ ò ní ta gbàdúrà lórúkọ Jésù Kristi fún màmá wa tí àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ wa bá láyà tí àlàáfíà gbogbo dúkìá tí ẹ kó wọlú ètò mi ètò ètò mi ìkọ̀kan nù ò ní sọnù mọ́ yín lọ́wọ́ àwọn ọmọ ìwọ̀n aṣoríire lórúkọ Jésù dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún màmá wa àgbà màmá Akíntọ́ndé wọ́n dúpẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ fẹ̀mí ìmoore ẹ̀bọ ọpẹ́ wọn jẹ́ kó ṣètẹ́wọ́gbà adúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run alágbà fún gbogbo wa lẹ́sẹ̀ lórí ní ti gbígbà tí ẹ gba hannah òjò bárẹ̀ lọ́wọ́ ikú òjijì gbogbo wa lẹ́sẹ̀ lórí ọlọ́run gba yín àtọ́pẹ́ wa adúpẹ́ fún pásítọ̀ Àjàní tí ẹ ra lé fún adigbogbo àwọn tí ẹ ra lé fún ilé mẹ́rin la yà sí mọ́ láàrin oṣù ọlọ́run mo gbàdúrà lórúkọ Jésù àjẹmọ́nu kò fi ṣe fún wọn àwọn tí ẹ ra ọkọ̀ fún ẹ ra mọ́tò márùn-ún la sí mọ́ ní oṣù lórúkọ jésù àgbàdua ọ̀nà òní di gbogbo bá ń wà igbó òní dànù nígbà tí wọ́n ń wà gbàdúrà mọ́tò náà òní gbẹ̀mí wọn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún màmá wa akéètàn fún ìdápadà bẹ́ẹ̀ nìkan bá kí chẹ́ẹ̀kì mọ́lẹ̀ á ti gbà kán tó mọ̀ pé wọn tiẹ̀ ní mọ adúrò owó tó wà ń bẹ̀ adúpẹ́ olúwa gba àyàn tọpẹ́ wa dúpẹ́ fún bàbá wa tí wọ́n ń ṣe àyájọ́ tí wọ́n dúpẹ́ lọ́wọ́ yín fún ti ìgbéyàwó orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n fi ìkọ̀sílẹ̀ wọ́n fi ń ṣe yànga ni gbajúmọ̀ ni wọ́n fi ń ṣe ẹ bá wíkẹ́ tó gbọ́ ó dẹ̀ ti wá di àṣà láàrin àwa yorùbá náà pé mo divorce divorce ṣùgbọ́n ọlọ́run ò jẹ́ kí wọ́n kànlẹ̀kùn divorce nílé wọn ọlọ́run gbọ́ pé àtìyìn wa àwọn ayé rò pé gap wà láàrin wọn ni ṣùgbọ́n kò sí gap ọlọ́run ò jẹ́ kí nàìjíríà àti amẹ́ríkà bó ṣe jìnnà tó yẹn kó mú gap wà láàrin ọkọ àti ìyàwó ọlọ́run gba yẹn tọpẹ́ wa dúpẹ́ lọ́wọ́ yín lápapọ̀ bí ẹbí Dagunduro àti Yorùbá Christian Fellowship oṣooṣù lẹ́ ń ṣohun ìyanu tí a fi ń dúpẹ́ ẹtú wá dé ládé ẹ sọ pé gbogbo ohun tó dàbí ìdojúkọ fún wa ní oṣù August yóò padà dọ̀rọ̀ ẹ̀rí Ọlọ́run ẹ ṣeun a dúpẹ́ fún pé ẹ sọ fún wa pé ká lo ẹ̀jẹ̀ yín ká fi gbàdúrà pé bí a bá ń wọlé ká pe ẹ̀jẹ̀ Jésù Kristi nígbà tí a bá ń jáde ká pe ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ ti sọ fún wa pé lónìí bá a ṣe ń wọnú ilé wa gbogbo aláìsàn tí wọ́n bá ti pe orúkọ Jésù Kristi wọ́n rí ìwòsàn ọlọ́run ẹ ṣé o olúwa gba ìyẹn tọpẹ́ wa ẹbọ ọpẹ́ wa rẹ o lórúkọ jésù jẹ́ kó sì tẹ́ ọ gbà ní orúkọ jésù kristi olúwa wa àmín àmín lórúkọ jésù àmín aleluya mẹ́ta o aleluya aleluya aleluya ẹ̀yin olúwa lógo ògo fọlọ́dúnmarè kábíyèsí o ẹ ṣeun ní ìsìn àwọn ẹgbẹ́ akọrin yóò kọrin tí a máa ń kọ láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orin àkọjáde ní kákú pé ní orin àbòsí ni wọ́n bá kọ tán àṣòro ọ̀fẹ́ a máa lọ ẹ má bínú pé ẹ agba àkókò kọjá àkókò tí a máa ń ṣe ìdúpẹ́ ni kò séye ìgbà tí a lò láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pọ̀ jù fún oore ọlọ́run ẹ ṣé púpọ̀. De nem balogo. àdúrà la máa gbà ká ṣòro ọ̀fẹ́ ká máa lọ hallelujah ní ọ̀sẹ̀ yìí mo lọ ya clinic kan sí mọ́ fún ẹ̀kọ́ nínú àwọn ọmọ wa òun ló di clinic kẹta tí a máa yà sí mọ́ fún àwọn ọmọ méjì the third clinic òun ni mo fẹ́ fi gbàdúrà àwa àgbàlẹ̀ yìí <laughs> wọ́n ń pè nǹkan ní six figure ṣùgbọ́n àwọn ọmọ yẹn kọjá six figure six figure kẹ́ àti kọjá six figure income akọjá six figure nígbà tí màmá falóore tí wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí mo ń wojú ọmọ mi tó dúró tì wọ́n ẹ̀mí ọlọ́run ní kí n súre fún gbogbo àwọn ọmọ ẹ gbọ́ dáadáa ẹ gbọ́ mi dáadáa gbogbo yín mọ̀ mí dáadáa pé one jésù kristi ni ọlọ́run kò sí nǹkan tí ẹ lè ṣe bí ẹ bọ́ ẹ sọ nǹkan tó ṣe tó ṣe fún aráyé òun ni ọlọ́run bẹ́ẹ̀ bá sọ òun ni ọlọ́run sísọ nípa ohun tó ṣe kò fi kún kò sì dínkù ó ti ń jọ́ lọ́run ó sì ti tóbi kan tó bí wa hallelujah bí mo ṣe wo arákùnrin yẹn olúwa ní kí n rántí ìrètí mo sún fún ọmọ mi last born mi pé kí n fi súre fún gbogbo àwọn ọmọ àmọ́ wọn. <laughs> àfi tí ó bá jẹ́ wípé ọlọ́run kọ́ ni mò ń pè tó bá pè òní àmọ́ wọn hallelujah mo ṣe káàdì ẹ mọ nǹkan tó ń jẹ́ káàdì ara yìí tó lè mọ nǹkan tó jẹ́ káàdì a lè mọ nítorí pé yan dúdú kì í gbá golf àwọn tó ń kó wa ṣiṣẹ́ tó bá di aago mẹ́wàá àárọ̀ wọ́n á kọjá lọ sí wọ́n á lọ máa gbá golf àwa máa fa twenty four seven ṣùgbọ́n àwa àgbàlẹ̀ yìí ni mo ṣe káàdì káàdì làwọn tó ń gbé báàgì tẹ̀lé àwọn tó ń gbá golf mo ṣe káàdì mo ṣe káàdì mo ń tẹ̀lé àwọn tó ń gbá golf kì í dẹ̀ ṣe èèyàn yẹpẹrẹ ni wọ́n ń gbà sí iṣẹ́ yẹn ọmọ tó bá smart mo smart ní kékeré mo dẹ̀ ń sọ òyìnbó tó clear àwọn òyìnbó la ń ṣe káàdì fún wọ́n dẹ̀ ń tip mi gidi gan Henry come here yes wọ́n máa ń dùn mí ni ṣùgbọ́n ní ọjọ́ kan ọlọ́run ní kí n fi gbàdúrà fọmọ mi bí ìwọ ṣe káde ọmọ yẹn gbá gọ́ọ̀fù ẹgbọ́n ò kì í ṣe pé ó ń gbá gọ́ọ̀fù mẹ́kẹ̀ owó ọkọ̀ yẹn balẹ̀ débi pé ńgbà táwọn ẹlẹgbẹ́ ẹ̀ bá ń faṣẹ́ wọn ni wọ́n ń fa iṣẹ́ òun á lọ máa gbá gọ́ọ̀fù tiẹ̀ ọba dá a máa sọ pé ìlú lẹ pa at the age of thirty two lọmọbìnrin kan ó nígbà tó ń gbé thirty two lọ sọ pé tó ń bá di forty seven wọn á retire pásítọ̀ ni mí ẹ̀mí mímọ́ la lárinà ohun tí ọkùnrin àti obìnrin tẹ̀mí mọ́ bá sopọ̀ wọn kì í mí ìṣẹ́ ọmọ thirty two ó wá lọ dá dating company sílẹ̀ at the age of forty seven ó ta ó fi pa one point two billion kì í dẹ̀ ṣe pé tó bá dẹ̀ déètì wọn tán tí wọ́n bá dàrú wọ́n máa padà gbowó lọ́wọ́ ẹ̀ àbí wọ́n ń gbà ní orúkọ Jésù ní orúkọ Jésù. ní orúkọ Jésù mm. ní orúkọ Jésù ọba tó fi ṣẹ́ mi o. ẹni tó yà mí sọ́tọ̀ bí ìránṣẹ́ Ọlọ́run wòlíì láti inú ìyá mi wá. mo gbàdúrà fún gbogbo abiyamọ lónìí lórúkọ Jésù Kristi ọmọ yín ò ní ṣerú ẹgbẹ́ ṣẹ́yìn nàmàyà gàbàyàmọ̀ sẹ́ńdàríà. ayanda bogaya masindari akapa siriya matamba ya makayama ọlọ́run iṣẹ́ tí o fi rán mi ni mo jẹ́ yìí ọ́ ọmọ yín kankan ní sẹ́rú ọ́ síndari àmàmà síndiri kàbàyàmà mo gbàdúrà gbogbo àwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin òkìkí ọlọ́run kó bẹ̀ sí ní kàn lára mo sọ fọ́mọ yẹn mo ní lọ kọ́ bí wọ́n ó sì gbà sí mi lẹ́nu mi ò sọ̀rọ̀ six figure mo ń sọ̀rọ̀ kan da ilé iṣẹ́ ńlá lẹ̀ convex ní gba àwọn aláwọ̀ funfun àti àwọn aláwọ̀ dúdú síṣẹ́ bẹ́ẹ̀ ni olúwa wí ọ lórúkọ jésù kò rí bẹ́ẹ̀ bí a bá rí kankan nínú wọn tó rìnrìn àjò tí ò jọ ohun tí mo ń sọ yìí ọlọ́run mú ọṣẹ́ rí o mú ọṣẹ́ rí mú ọṣẹ́ rí mú ọṣẹ́ rí mú ọṣẹ́ rí mú ọṣẹ́ rí lọ́wọ́lọ́wọ́ báyìí mú ọṣẹ́ rí ẹpàdé ọmọ nínàkúnà iye rẹ̀ sì ṣí báyìí báyìí olúwa báyìí báyìí olúwa báyìí báyìí olúwa báyìí mú wọn ṣẹ́rí wọ́n yẹ àárọ̀ lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ sí sọ wọ́n ẹ wọnú ògo lọ o ẹ̀yin ọmọ yẹ wọnú ògo lọ ọmọ yẹ wọnú ògo lọ yẹ wọnú ògo lọ yẹ wọnú ògo kó kìkì ọlọ́run kó ti ara yín kàn àjẹjẹ gbogbo ẹlẹ́yìn ẹ̀tọ́gbọ ẹ̀yin láàfin fún ọlọ́run ẹ ṣe tí ẹ gbàdúrà torí ẹ gbàdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù àmín kátó-kákọ́ ọmọ nù níjọ́ mẹ́jọ wọn ní ká àwọn ọmọ wa wọ́n ní special program fún wọn ní dédé aago mẹ́wàá ẹ ẹ kó wọn wá màá tún gbàdúrà fún wọn màá gbọ́ lé wọn lórí kò sí nǹkan kan tí mo fọwọ́ mi ṣe tí ò ṣe rere kò sẹ́ni tó mọ̀ mi tí ò mọ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan tí mo dáwọ́ mi ò déédéé gbọ́wọ́ léèyàn lórí kì í ṣe ti gbéraga rárá o màá gbọ́wọ́ lé àwọn ọmọ yẹn lórí njọ́ yẹn ẹ mú ọ wọn láti dé ńlá wọn láti dé ńlá asset ni wọn wọn ní liability rárá wọn ṣe wọn dé ńlá ẹ mú wọn wá ẹ mú wọn wá a gbàdúrà fún wọn wọ́n á sì dènà akọrùn. olúwa yóò ṣòun yanu láàrin wa olúwa yóò ṣòun yanu láàrin wa amen hallelujah hallelujah hallelujah go follow the mary kábíyèsí.